ìyìnrere jésù kristi láti ọwọ́ johanu johanu orí kìíní. ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà òun ni ó wà pẹ̀lú ọlọ́run ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo nínú gbogbo ohun tí a dá kò sí ohun kan tí a dá lẹ́yìn rẹ̀ òun ni orísun ìyè ìyè náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà ń tàn nínú òkùnkùn òkùnkùn kò sì lè borí rẹ̀ ọkùnrin kan wà tí a rán wá láti ọ̀dọ̀ Ọlọ́run orúkọ rẹ̀ ń jẹ́ Jòhánù òun ni ó wá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kí ó lè jẹ́rìí sí ìmọ́lẹ̀ náà kí gbogbo ènìyàn lè torí ẹ̀rí rẹ̀ gbàgbọ́ kì í ṣe òun ni ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n ó wá láti jẹ́rìí ìmọ́lẹ̀ náà èyí ni ìmọ́lẹ̀ tòótọ́ tí ó wá sínú ayé tí ó ń tàn sí gbogbo aráyé ọ̀rọ̀ ti wà nínú ayé nípasẹ̀ rẹ̀ ni a dá ayé síbẹ̀ ayé kò mọ̀ ọ́ ó wá sí ìlú ara rẹ̀ ṣùgbọ́n àwọn ará ilé rẹ̀ kò gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ni ó fi àṣẹ fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ a kò bí wọn bí ènìyàn ṣe ń bímọ nípa ìfẹ́ ara tàbí ìfẹ́ ènìyàn ṣùgbọ́n nípa ìfẹ́ Ọlọ́run ni a bí wọn ọ̀rọ̀ náà wá di ènìyàn ó ń gbé àárín wa a rí ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo tí ó ti ọ̀dọ̀ baba wá tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ Jòhánù jẹ́rìí nípa rẹ̀ ó ń ké rara pé. ẹni tí mò ń sọ nípa rẹ̀ nìyí pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi tí ó jù mí lọ nítorí ó ti wà síwájú mi nítorí láti inú ẹ̀kún ìbùkún rẹ̀ ni gbogbo wa ti rí oore ọ̀fẹ́ gbà kún oore ọ̀fẹ́ nípasẹ̀ Mósè ni a ti fún wa ní òfin ṣùgbọ́n nípasẹ̀ Jésù Kristi ni oore ọ̀fẹ́ àti òtítọ́ ti wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí nígbà kan ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ bíbí Ọlọ́run kò rí kòsùn bàbá ni ó fi ẹni tí bàbá jẹ́ hàn èyí ni ẹ̀rí tí Jòhánù jẹ́ nígbà tí àwọn Júù ránṣẹ́ sí i láti Jerusalem wọ́n rán àwọn àlùfáà àti àwọn kan nínú ẹ̀yà léfì kí wọ́n lọ bí pé ta ni ọ́ ó sọ òtítọ́ kò parọ́ ó ní. èmi kì í ṣe mẹsáyà náà. wọ́n wá bí pé ta wá ni ọ́ ṣé èlíjà ni ọ́ ni ó ní. èmi kì í ṣe èlíjà. wọ́n tún bí pé ìwọ ni wòlíì tí à ń retí bí ó ní. èmi kọ́. wọ́n bá tún béèrè pé ó dára ta ni ọ́ ó yẹ kí a lè rí èsì mú padà fún àwọn tí wọ́n rán wa wá kí ni o sọ nípa ara rẹ. ó bá dáhùn gẹ́gẹ́ bí wòlíì àṣà ti sọ pé. èmi ni ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ ṣe ọ̀nà tí ó tọ́ fún olúwa. àwọn Farisí ni ó rán àwọn ènìyàn sí i wọ́n wá bi í pé. kí ló dé tí o fi ń ṣe ìrìbọmi nígbà tí kì í ṣe ìwọ ni mìsáyà tàbí èlíjà tàbí wòlíì tí à ń retí. johannu dá wọn lóhùn pé. omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mọ́ ẹnìkan wà láàrin yín tí ẹ kò mọ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn mi ṣùgbọ́n kò tó tú okùn bàtà rẹ̀. ní bẹ́tánì tí ó wà ní apá ìlà oòrùn odò jọ́dánì ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ níbi tí johannu ti ń ṣe ìrìbọmi ní ọjọ́ kejì johannu rí jésù tí ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ òun ni mo sọ nípa rẹ̀ pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi ẹni tí ó jù mí lọ nítorí ó ti wà kí a tó bí mi èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n kí a lè fi hàn Ísírẹ́lì ni mo ṣe wá tí mo ń fi omi ṣe ìwẹ̀ mọ́. Jòhánù tún jẹ́rìí pé. mo ti rí ẹ̀mí tí ó sọ̀kalẹ̀ bí àdàbà láti ọ̀run tí ó bà lé e tí ó sì ń bá gbé èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n ẹni tí ó rán mi láti máa ṣe ìrìbọmi ti sọ fún mi pé ẹni tí mo bá ti rí ẹ̀mí bá sọ̀kalẹ̀ lé lórí tí ó bá ń bá a gbé òun ni ẹni tí ó ń fi ẹ̀mí mímọ́ ṣe ìwẹ̀ mọ́ mo ti rí i mo wá ń jẹ́rìí pé òun ni ọmọ ọlọ́run. ní ọjọ́ kejì bí Jòhánù àti àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti tún dúró ó tẹjúmọ́ Jésù bí ó ti ń kọjá lọ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run nígbà tí àwọn ọmọ ẹ̀yìn méjì náà gbọ́ wọ́n tẹ̀lé jésù nígbà tí jésù yí padà tí ó rí wọn tí wọ́n ń tẹ̀lé òun ó bi wọ́n pé. kí ni ẹ̀ ń wá. wọ́n ní. rábì níbo ni ò ń gbé. ìtumọ̀ rábì ni olùkọ́ni ó ní. ẹ ká lọ ẹ ó sì rí i. wọ́n bá bá a lọ wọ́n rí ibi tí ó ń gbé wọ́n dúró lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ náà nítorí ó ti tó bí nǹkan agogo mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó tẹ̀lé Jésù ní Áńdérù arákùnrin Símónì Pétérù lẹ́sẹ̀kẹsẹ̀ Áńdérù rí Símónì arákùnrin rẹ̀ ó sọ fún un pé. àwa ti rí Mèsáyà. ìtumọ̀ Mèsáyà ni Kristi ó bá mú un lọ sọ́dọ̀ Jésù Jésù tẹjú mọ́ ọ ó ní ìwọ ni simoni ọmọ johanu kéfà ni a ó máa pè ọ́. ìtumọ̀ kéfà ni àpáta pétérù ni ní èdè gíríkì ní ọjọ́ kejì bí jésù ti fẹ́ máa lọ sí ilẹ̀ gálílì ó rí fílípì ó sọ fún un pé. máa tẹ̀lé mi. ará bẹtisáídà ìlú anderu àti ti pétérù ní fílípì fílípì wá rí nàtàníẹ́lì ó wí fún un pé. àwa ti rí ẹni tí mósè kọ nípa rẹ̀ nínú ìwé òfin tí àwọn wòlíì tó kọ nípa rẹ̀ jésù ọmọ jósẹ́fù ará násárẹ́tì. nàtàníẹ́lì bíi pé. ṣé nǹkan rere kan lè ti Nasareti wá. fílípì dá a lóhùn pé. wá wò ó. jésù rí nàtàníẹ́lì bí ó ti ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sọ nípa rẹ̀ pé wo ọmọlúàbí ọmọ Ísírẹ́lì tí kò ní ẹ̀tàn nínú. Nathanael bi í pé. níbo ni o ti mọ̀ mí. Jésù dá a lóhùn pé. kí Fílípì tó pè ọ́ nígbà tí o wà ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ. Nathanael wí fún un pé. olùkọ́ni ìwọ ni ọmọ Ọlọ́run ìwọ ni ọba Ísírẹ́lì. Jésù wí fún un pé. Pe nítorí mo wí fún ọ pé mo rí ọ ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ ní ó ṣe gbàgbọ́ ìwọ yóò rí ohun tí ó jù yìí lọ. ó tún wí fún un pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ó rí ọ̀run tí yóò pín yà ẹ ó wàá rí àwọn áńgẹ́lì ọlọ́run tí wọ́n ó máa gòkè tí wọ́n ó tún máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn. johanu orí kejì ní ọjọ́ kẹta wọ́n ń ṣe ìgbéyàwó kan ní kánà ìlú kan ní gálílì ìyá jésù wà níbẹ̀ wọ́n pe jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ibi ìgbéyàwó náà nígbà tí ọtí tán ìyá jésù sọ fún un pé. wọn kò ní ọtí mọ́. jésù wí fún un pé. kí ni tèmi àti tìrẹ ti jẹ́ obìnrin yìí àkókò mi kò tí ì tó. ìyá rẹ̀ sọ fún àwọn ìránṣẹ́ pé ẹ ṣe ohunkóhun tí ó bá wí fún yín. ìkòkò òkúta mẹ́fà kan wà níbẹ̀ tí wọ́n ti tọ́jú fún omi ìwẹ̀ ọwọ́ wẹ ẹsẹ̀ àwọn júù ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó bíi garawa omi márùn-ún tàbí mẹ́fà jésù wí fún àwọn ìránṣẹ́ pé. ẹ pọn omi kún inú àwọn ìkòkò wọ̀nyí. wọ́n bá pọnmi kún wọn ó bá tún wí fún wọn pé. ẹ bù nínú rẹ̀ lọ fún alága àsè. wọ́n bá bù ú lọ nígbà tí alága àsè tọ́ omi tí ó di ọtí wò láì mọbi tí ó ti wá bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìránṣẹ́ tí ó bu omi náà mọ̀ alága àsè pe ọkọ ìyàwó ó ní. ọtí tí ó bá dùn ní gbogbo ènìyàn kọ́ ń gbé kalẹ̀ nígbà àwọn ènìyàn bá ti mu ọtí yó tán wọ́n á wá gbé ọtí èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá ṣùgbọ́n ìwọ fi àtàtà ọtí yìí pamọ́ di àkókò yìí èyí ni ìbẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìyanu tí jésù ṣe ní kánà àti gálílì èyí gbé ògo rẹ̀ yọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́ lẹ́yìn èyí ó sọ̀kalẹ̀ lọ sí kápánámù òun ìyá rẹ̀ àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n gbé ibẹ̀ fún ọjọ́ bíi mélòó kan nígbà tí ó fẹ́rẹ̀ẹ́ tó àkókò àjọ̀dún ìrékọjá àwọn júù jésù gòkè lọ sí jerusalem ó rí àwọn tí ń ta màálùú àgùntàn àti ẹyẹlé nínú àgbàlá tẹ́ḿpìlì àti àwọn tí ń ṣe pàṣípààrọ̀ owó ògùn jésù bá fi okùn kan ṣe ẹgbà ó bẹ̀rẹ̀ sí pé gbogbo wọn jáde kúrò nínú àgbàlá ilé ìjọba ó lé àwọn tí ń ta àgùntàn àti màálùú jáde ó da gbogbo owó àwọn onípàṣípààrọ̀ nù ó sì ti tábìlì wọn ṣubú ó sọ fún àwọn tí ń ta ẹyẹlé pé ẹ gbé gbogbo nǹkan wọ̀nyí kúrò níhìn-ín ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ìtajà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí àkọsílẹ̀ kan tí ó kà báyìí. ìtara ilé rẹ̀ ti jẹ mí lógún pátápátá. àwọn júù wá bíi pé. àmì wo ni ìwọ fi hàn wá gẹ́gẹ́ bí ìdí tí o fi ń ṣe nǹkan wọ̀nyí. jésù dá wọn lóhùn pé. bí ẹ bá wó tẹ́ḿpìlì yìí èmi yóò tún kọ́ ní ọjọ́ mẹ́ta. àwọn júù wí fún un pé àádọ́ta ọdún dín mẹ́rin ni ó gbà wá láti kọ́ tẹ́ḿpìlì yìí ìwọ yóò wà á kọ́ ní ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n ara rẹ̀ ni ó ń sọ̀rọ̀ bá tí ó pè ní tẹ́ḿpìlì nítorí náà nígbà tí a ti jí i dìde kúrò nínú òkú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn wọ́n wá gba ìwé mímọ́ àti ọ̀rọ̀ tí jésù ti sọ nígbà tí jésù wà ní agbègbè jerusalem ní àkókò àjọ̀dún ìrékọjá. So ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n ṣe àkíyèsí àwọn iṣẹ́ ìyanu tí ó ń ṣe ṣùgbọ́n jésù fúnra rẹ̀ kò gbára lé wọn nítorí ó mọ gbogbo ènìyàn kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí ẹnikẹ́ni bá sọ fún un nípa ọmọ aráyé nítorí ó mọ ohun tí ó wà nínú wọn. johanu orí kẹta ọkùnrin kan wà nínú àwọn farisí tí ń jẹ́ nikodemu ó jẹ́ ọ̀kan nínú ìgbìmọ̀ àwọn Júù ọkùnrin yìí fi òru bojú lọ sọ́dọ̀ Jésù ó wí fún un pé. Rábì a mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ọ́ nítorí kò sí ẹni tí ó lè ṣe àwọn iṣẹ́ ìyanu tí ò ń ṣe wọ̀nyí àfi ẹni tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. Jésù bá gba ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu ó ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí a kò bá tún bí láti ọ̀run kò lè rí ìjọba Ọlọ́run nikodemu bí i pé báwo ni a ti ṣe lè tún ẹni tí ó ti di àgbàlagbà bí kò sáà tún lè padà wọ inú ìyá rẹ̀ lẹ́ẹ̀kejì kí a wá tó bí. jésù dáhùn pé mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí a kò bá fi omi àti ẹ̀mí bí kò lè wọ ìjọba ọlọ́run ẹni tí a bá bí ní bíbí ti ẹran ara ẹran ara ni ẹni tí a bá bí ní bíbí ti ẹ̀mí ẹ̀mí ni má ṣe jẹ́ kí ẹnu yà ọ́ nítorí mo wí fún ọ pé dandan ni kí a tún yín bí afẹ́fẹ́ ń fẹ́ sí ibikíbi tí ó bá wù ú ò ń ìró rẹ̀ ṣùgbọ́n o kò mọ ibi tí ó ti ń bọ̀ tàbí ibi tí ó ń lọ bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú gbogbo ẹni tí a bí ní bíbí ti ẹ̀mí. nikodemu wá bi í pé báwo ni nǹkan wọ̀nyí ti ṣe lè rí bẹ́ẹ̀. jésù ni. mo ṣe bí olùkọ́ni olókìkí ní ísírẹ́lì ni ọ́ síbẹ̀ o kò mọ nǹkan wọ̀nyí mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé à ń sọ ohun tí a mọ̀ a sì ń jẹ́rìí ohun tí a rí ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀rí wa bí mo bá sọ nǹkan tí ayé fún yín tí ẹ kò gbàgbọ́ ẹ ò ti ṣe gbàgbọ́ bí mo bá sọ nǹkan tí ọ̀run fún yín kò sí ẹni tí ó tí ì gòkè lọ sí ọ̀run rí àfi ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá èyí ni ọmọ ènìyàn bí Mósè ti gbé ejò sókè ní asálẹ̀ bẹ́ẹ̀ gan-an ni a ó gbé ọmọ ènìyàn sókè kí gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sí ayé láti dá aráyé lẹ́bi bí kò ṣe pé kí aráyé lè ti ipasẹ̀ rẹ̀ ní ìgbàlà a kò ní dá ẹni tí ó bá gbà á gbọ́ lẹ́bi ṣùgbọ́n a ti dá ẹni tí kò bá gbà á gbọ́ lẹ́bi náà nítorí kò gba orúkọ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo gbọ́ ìdálẹ́bi náà ni pé ìmọ́lẹ̀ ti dé sínú ayé ṣùgbọ́n aráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú ẹnikẹ́ni tí ó bá ń ṣe burúkú a máa kórìíra ìmọ́lẹ̀ kò jẹ́ wá síbi tí ìmọ́lẹ̀ bá wà kí ènìyàn má bàa bá a wí nítorí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń hùwà òtítọ́ a máa wá sí ibi ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ lè hàn pé agbára Ọlọ́run ni ó fi ń ṣe wọ́n lẹ́yìn èyí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ilẹ̀ jùdíà wọ́n ń gbé ibẹ̀ ó bá ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn johannu náà ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn ní anoni lẹ́bàá sálẹ́mù nítorí omi pọ̀ níbẹ̀ àwọn ènìyàn ń wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ó sì ń ṣe ìrìbọmi fún wọn wọn kò tí ì ju johannu sẹ́wọ̀n ní àkókò yìí ọ̀rọ̀ nípa ìwẹ̀mọ́ di àríyànjiyàn láàrin àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti ọkùnrin Júù kan àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ sọ́dọ̀ Jòhánù wọ́n wí fún un pé. olùkọ́ni ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ ní òdìkejì odò Jọ́dánì tí o jẹ́rìí nípa rẹ̀ ń ṣe ìrìbọmi gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ lọ. Jòhánù fèsì pé. kò sí ẹni tí ó lè rí ohunkóhun gbà àfi ohun tí Ọlọ́run bá fún un ẹ̀yin fúnra yín jẹ́rìí mi pé mo sọ pé èmi kì í ṣe Kristi náà ṣùgbọ́n èmi ni arán síwájú rẹ̀ ọkọ ìyàwó ni ó ní ìyàwó ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa láyọ̀ láti gbọ́ ohùn ọkọ ìyàwó nítorí náà ayọ̀ mi yìí di ayọ̀ kíkún dandan ni pé kí òun túbọ̀ jẹ́ pàtàkì sí i ṣùgbọ́n kí jíjẹ́ pàtàkì tèmi máa dínkù ẹni tí wá láti òkè ju gbogbo ènìyàn lọ ẹni tí jẹ́ ti ayé ti ayé ni ọ̀rọ̀ ti ayé ni ó sì ń sọ ẹni tí wá láti ọ̀run ju gbogbo ènìyàn lọ ohun tí ó rí tí ó sì gbọ́ ni ó ń ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀rí rẹ̀ ẹni tí ó bá gba ẹ̀rí rẹ̀ gbà dájúdájú pé olóòótọ́ ni ọlọ́run nítorí pé ẹni tí ọlọ́run rán wá ń sọ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run fún un ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí rẹ̀ bàbá fẹ́ràn ọmọ ó sì ti fi ohun gbogbo sí ìkáwọ́ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ gbọ́ ní ìyà ìnípẹ̀kun ṣùgbọ́n ẹni tí ó bá ṣàìgbọ́ràn sí ọmọ kò ní rí ìyè ṣùgbọ́n ìbínú ọlọ́run wà lórí rẹ̀. johanu orí kẹrin àwọn farisí gbọ́ pé àwọn ọmọ ẹ̀yìn jésù ń pọ̀ ju àwọn ọmọ ẹ̀yìn johanu lọ àti pé jésù ń ṣe ìrìbọmi fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ju johannu lọ ṣùgbọ́n ṣá kì í ṣe jésù fúnra rẹ̀ ni ó ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni nígbà tí jésù mọ̀ pé àwọn farisí ti gbọ́ ìròyìn yìí ó kúrò ní jùdíà ó tún padà lọ sí gálílì ó ní láti gba àárín ilẹ̀ samaria kọjá ó dé ìlú samaria kan tí ń jẹ́ síkárì lẹ́bàá ilẹ̀ tí Jákọ́bì fún Jósẹ́fù ọmọ rẹ̀ kànga kan tí ó ní omi wà níbẹ̀ tí Jákọ́bù gbẹ́ nígbà ayé rẹ̀ Jésù jókòó létí kànga náà ní nǹkan bíi agogo méjìlá ọ̀sán àárẹ̀ ti mú un nítorí ìrìn àjò tí ó rìn obìnrin kan ará Samaria wá pọn omi Jésù wí fún un pé fún mi ní omi mu ní àkókò yìí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ ra oúnjẹ nínú ìlú obìnrin ará samaria náà dá jésù lóhùn pé. kí ló dé tí ìwọ tí o jẹ́ júù fi ń béèrè omi lọ́wọ́ èmi tí mo jẹ́ obìnrin ará samaria. gbólóhùn yìí jáde nítorí àwọn júù kì í ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn ará samaria jésù dá a lóhùn pé. bí ó bá jẹ́ pé o mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi ní omi mu ìwọ ìbá béèrè omi yìí lọ́wọ́ rẹ̀ òun ìbá sì fún ọ. obìnrin náà sọ fún un pé. alàgbà o kò ní ohun tí o lè fi fa omi kànga yìí sì jìn níbo ni ìwọ ti mú omi ìyè wá ìwọ kò sáà ju Jákọ́bù baba ńlá wa tí ó gbẹ́ kànga yìí fún wa lọ tí òun àti àwọn ọmọ rẹ̀ àti ẹran ọ̀sìn rẹ̀ sì mu níbẹ̀. Jésù dá a lóhùn pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òǹgbẹ yóò tún gbẹ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún un òǹgbẹ kò ní í gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí n ó fún un yóò di orísun omi nínú rẹ̀ tí yóò máa sun títí dé ìyè àìnípẹ̀kun. obìnrin náà sọ fún un pé. alàgbà fún mi ní omi yìí kí òǹgbẹ má bàa gbẹ mí mọ́ kí má bàa tún wá pọn omi níhìn mọ́. jésù wí fún un pé. lọ pe ọkọ rẹ wá ná. obìnrin náà dáhùn pé èmi kò ní ọkọ. jésù wí fún un pé o wíire pé o kò ní ọkọ nítorí o ti ní ọkọ márùn-ún rí ẹni tí o wà lọ́dọ̀ rẹ̀ ní ìsinsìnyí kì í ṣe ọkọ rẹ òtítọ́ ni o sọ. obìnrin náà sọ fún un pé. alàgbà mo wòye pé wòlíì ni ọ́ ní orí òkè tí ó wà lọ́hùn-ún yìí ni àwọn baba wa ń sin ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin wí pé jerusalem níbi tí a ní láti máa sìn ín. jésù wí fún un pé arábìnrin gbà mí gbọ́ àkókò ń bọ̀ tí ó jẹ́ pé àti ní orí òkè yìí ni àti ní jerusalem ni kò ní sí ibi tí ó ti máa sin baba mọ́ ẹ̀yin ará samaria kò mọ ẹni tí ẹ̀ ń sìn àwa Júù mọ ẹni tí à ń sìn nítorí láti ọ̀dọ̀ wa ni ìgbàlà ti wá ṣùgbọ́n àkókò ń bọ̀ ó tilẹ̀ dé tán báyìí nígbà tí àwọn tí ń jọ́sìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú àwọn bẹ́ẹ̀ ni baba ń wá kí wọ́n máa sin òun ẹ̀mí ni ọlọ́run àwọn tí ó bá ń sìn ín ní láti sìn ín ní ẹ̀mí àti ní òtítọ́. obìnrin náà sọ fún un pé. mo mọ̀ pé mẹ̀sáyà tí ó ń jẹ́ kristi ń bọ̀ nígbà tí ó bá dé yóò fi ohun gbogbo hàn wá. jésù wí fún un pé èmi tí mò ń bá ọ sọ̀rọ̀ yìí ni mẹ̀sáyà náà. ní àkókò yìí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ẹnu yà wọ́n pé obìnrin ni ó ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wọn kò bi obìnrin náà pé kí ni ó ń wá bẹ́ẹ̀ ni wọn kò bi òun náà pé kí ló dé tí ó fi ń bá obìnrin sọ̀rọ̀ obìnrin náà fi ìkòkò omi rẹ̀ sílẹ̀ ó lọ sí àárín ìlú ó sọ fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin tí ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi ǹjẹ́ mẹ̀sáyà tí à ń retí kọ́. wọ́n bá jáde láti inú ìlú lọ sọ́dọ̀ jésù lẹ́yìn tí obìnrin náà ti lọ sí àárín ìlú àwọn ọmọ ẹ̀yìn jésù ń bẹ̀ pé. rábì jẹun. ṣùgbọ́n ó dá wọn lóhùn pé. mo ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀ nípa rẹ̀. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn pé àbí ẹnìkan ti gbé oúnjẹ wá fún un ni. jésù wí fún wọn pé ní tèmi oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi ní iṣẹ́ àti láti parí iṣẹ́ tí ó fún mi ṣe ṣé ẹ máa ń sọ pé ìkórè kù oṣù mẹ́rin ẹni tí ń kórè a máa rí èrè gbà ó ń kó ìrè jọ sí ìyà àìnípẹ̀kun kí inú ẹni tí ń fúrúgbìn àti ti ẹni tí ń kórè lè jọ máa dùn pọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ yìí pé ọ̀tọ̀ ni ẹni tí ń fúrúgbìn ọ̀tọ̀ ni ẹni tí ń kórè mo rán yín láti kórè níbi tí ẹ kò tí ì ṣiṣẹ́ ọ̀gbìn àwọn ẹnìkan ti ṣiṣẹ́ ẹ̀yin wá ń jèrè iṣẹ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ará Samaria tí ó wá láti inú ìlú gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin tí ó jẹ́rìí pé ó sọ gbogbo ohun tí mo ṣe fún mi nígbà tí àwọn ará Samaria dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn ó bá dúró níbẹ̀ fún ọjọ́ méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tún gbàgbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n wí fún obìnrin náà pé. kì í ṣe nítorí ohun tí o sọ ni a fi gbàgbọ́ nítorí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa mọ̀ nítòótọ́ pé òun ni olùgbàlà aráyé. lẹ́yìn ọjọ́ méjì jésù jáde kúrò níbẹ̀ lọ sí gálílì nítorí òun fúnra rẹ̀ jẹ́rìí pé wòlíì kan kò ní ọlá nínú ìlú bàbá rẹ̀ nígbà tí ó dé Gálílì àwọn ará Gálílì gbà á tọwọ́tẹsẹ̀ nítorí wọ́n ti rí ohun gbogbo tí ó ti ṣe ní Jerusalem ní àkókò àjọ̀dún ìrékọjá nítorí pé àwọn náà lọ sí ibi àjọ̀dún náà Jésù tún lọ sí ìlú Kánà àti Gálílì níbi tí ó ti sọ omi di ọtí ní ìjẹlò ìjòyè kan wà ní Kapanaumu tí ọmọ rẹ̀ ń ṣàìsàn nígbà tí ó gbọ́ pé Jésù ti dé sí Gálílì láti Jùdíà ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti bẹ̀ ẹ́ pé kí ó wá wo ọmọ òun sàn nítorí ọmọ òun ń kú lọ jésù wí fún un pé. bí ẹ kò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ kò ní gbàgbọ́. ìjòyè náà bẹ̀ ẹ́ pé. alàgbà tètè wá kí ọmọ mi tó kú. jésù wí fún un pé. máa lọ ọmọ rẹ yóò yè. ọkùnrin náà gba ọ̀rọ̀ tí jésù sọ fún un gbọ́ ó bá ń lọ sílé. Si bí ó ti ń lọ àwọn ìránṣẹ́ rẹ̀ wá pàdé rẹ̀ wọ́n wí fún un pé. ọmọ rẹ ti gbádùn. ìjòyè náà wádìí lọ́wọ́ wọn nípa àkókò tí ọmọ náà bẹ̀rẹ̀ sí í gbádùn. wọ́n dá a lóhùn pé. lánàá ní nǹkan bíi aago kan ni ibà náà lọ. bàbá ọmọ náà mọ̀ pé àkókò náà gan-an ni jésù sọ fún òun pé ọmọ rẹ yóò yè òun àti gbogbo ilé rẹ̀ bá gba jésù gbọ́ èyí ni iṣẹ́ abàmì kejì tí jésù ṣe nígbà tí ó kúrò ní judea tí ó wá sí galili. johanu orí karùnún lẹ́yìn èyí ó tó àkókò fún ọ̀kan nínú àjọ̀dún àwọn júù jésù bá lọ sí jerusalem ẹnu ọ̀nà kan wà ní jerusalem tí wọ́n ń pè ní ẹnu ọ̀nà àgùntàn adágún omi kan wà níbẹ̀ tí ń jẹ́ betisata ní èdè hébérù adágún yìí ní ìloro márùn-ún tí wọ́n fi èrù lébò níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn ti máa ń jókòó àwọn afọ́jú àwọn arọ àti àwọn tí ó ní àrùn ẹ̀gbà wọn a máa retí ìgbà tí omi yóò rú pọ̀ nítorí áńgẹ́lì olúwa máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti rú omi adágún náà pọ̀ ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ bọ́ sínú adágún náà lẹ́yìn tí omi náà bá ti rúpọ̀ àìsàn káàìsàn tí ó lè máa ṣe é tẹ́lẹ̀ yóò sàn ọkùnrin kan wà níbẹ̀ tí ó ti ń ṣàìsàn fún ọdún méjìdínlógójì nígbà tí jésù rí tí ó dùbúlẹ̀ níbẹ̀ tí ó sì mọ̀ pé ó ti pẹ́ tí ó ti wà níbẹ̀ ó bi í pé. ṣé o fẹ́ ìmúláradá. aláìsàn náà dáhùn pé. alàgbà n kò ní ẹni tí yóò gbé mi sínú adágún nígbà tí omi bá rúpọ nígbà tí wọ́n bá fi dé ibẹ̀ ẹlòmíràn ti wọ inú omi síwájú mi. jésù wí fún un pé dìde ká ẹní rẹ kí o máa rìn. lẹ́sẹ̀kẹsẹ̀ ara ọkùnrin náà dá ó ká ẹní rẹ̀ ó bá ń rìn ọjọ́ náà jẹ́ ọjọ́ ìsinmi àwọn júù sọ fún ọkùnrin tí ara rẹ̀ ti dá yìí pé ọjọ́ ìsinmi ni òní èèwọ̀ ni pé kí o ru ẹní rẹ. ó dá wọn lóhùn pé. ẹni tí ó mú mi lára dání ó sọ pé kí n ká ẹní mi kí n máa rìn. wọ́n bi í pé. ta ni ẹni náà tí ó sọ fún ọ pé kí o ru ẹní kí o máa rìn. ṣùgbọ́n ọkùnrin náà tí jésù wò sàn kò mọ ẹni tí ó wo òun sàn nítorí pé ènìyàn pọ̀ níbẹ̀ àti pé jésù ti yẹra kúrò níbẹ̀ lẹ́yìn èyí jésù rí ọkùnrin náà nínú tẹ́ḿpìlì ó wí fún un pé. ó rí i pé ara rẹ ti dá ní ìsinsìnyí má dẹ́ṣẹ̀ mọ́ kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ. ọkùnrin náà padà lọ sọ fún àwọn júù pé jésù ni ẹni tí ó wo òun sàn nítorí èyí àwọn júù dìtẹ̀ sí jésù nítorí ó ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí èmi náà sì ń ṣiṣẹ́. nítorí èyí àwọn júù túbọ̀ ń wá ọ̀nà láti pa á nítorí kì í ṣe pé ó bá ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni ṣùgbọ́n ó pe ọlọ́run ní bàbá rẹ̀ ó sọ ara rẹ̀ di ọ̀kan náà pẹ̀lú ọlọ́run nígbà náà ni jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọmọ kò lè dá nǹkan kan ṣe yàtọ̀ sí ohun tí ó bá rí i tí bàbá ń ṣe àwọn ohun tí ọmọ rí pé bàbá ń ṣe ni òun náà ń ṣe nítorí bàbá fẹ́ràn ọmọ rẹ̀ ó sì fi ohun gbogbo tí ó ń ṣe hàn án yóò tún fi àwọn iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu lè yà yín nítorí bí bàbá ti ń jí àwọn òkú dìde tí ó ń sọ wọ́n di alààyè bẹ́ẹ̀ gan-an ni ẹnikẹ́ni tí ọmọ bá fẹ́ ni ó ń sọ di alààyè nítorí bàbá kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́ kí gbogbo ènìyàn lè bu ọlá fún ọmọ bí wọ́n ti ń bu ọlá fún baba ẹni tí kò bá bu ọlá fún ọmọ kò bu ọlá fún baba tí ó rán an wá sí ayé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá gba ẹni tí ó rán mi níṣẹ́ gbọ́ olúwa rẹ̀ ní ìyè àìnípẹ̀kun kò ní wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti ré ikú kọjá ó sì ti bọ́ sínú ìyè mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àkókò ń bọ̀ ó tilẹ̀ dé tán báyìí tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ Ọlọ́run àwọn tí ó bá gbọ́ yóò yè nítorí bí baba ti ní ìyè nínú ara rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni ó ti fún ọmọ ní agbára láti ní ìyè ó ti fún un ní àṣẹ láti ṣe ìdájọ́ nítorí òun ni ọmọ ènìyàn ẹ má ṣe jẹ́ kí èyí yà yín lẹ́nu nítorí àkókò ń bọ̀ nígbà tí gbogbo àwọn òkú tí ó wà ní ibojì yóò gbọ́ ohùn rẹ̀ tí wọn yóò sì jáde àwọn tí ó ti ṣe rere yóò jí dìde sí ìyè àwọn tí ó ṣe ibi yóò jí dìde sí ìdálẹ́bi èmi kò lè dá nǹkan kan ṣe ọ̀rọ̀ bàbá mi tí mo bá gbọ́ ni mo fi ń ṣe ìdájọ́ òdodo sì ni ìdájọ́ mi nítorí kì í ṣe ìfẹ́ tèmi ni mò ń wá bí kò ṣe ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ bí ó bá jẹ́ pé èmi ni mò ń jẹ́rìí ara mi ẹ̀rí mi lè má jẹ́ òtítọ́ ṣùgbọ́n ẹlòmíràn ni ó ń jẹ́rìí mi mo sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí tí ó ń jẹ́ nípa mi ẹ ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù ó sì ti jẹ́rìí òtítọ́ kì í ṣe pé dandan ni fún mi pé kí ènìyàn jẹ́rìí gbè mí ṣùgbọ́n mo sọ èyí fún yín kí ẹ lè ní ìgbàlà Jòhánù dàbí fìtílà tí ó ń tàn tí ó sì mọ́lẹ̀ ó dùn mọ́ yín fún àkókò díẹ̀ láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ tí ó fi fún yín ṣùgbọ́n mo ní ẹ̀rí tí ó tóbi ju ti Jòhánù lọ àwọn iṣẹ́ tí bàbá ti fún mi pé kí n parí àní àwọn iṣẹ́ tí mò ń ṣe àwọn ni ẹlẹ́rìí mi pé bàbá ni ó rán mi níṣẹ́ bàbá tí ó rán mi níṣẹ́ ti jẹ́rìí mi ẹnikẹ́ni kò tí ì gbọ́ ohun rẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì rí bí ó ti rí ẹ kò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ gbé inú yín nítorí ẹ kò gba ẹni tí ó rán níṣẹ́ gbọ́ ẹ ń wá inú ìwé mímọ́ káàkiri nítorí pé ẹ rò pé ẹ ò rí ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun nínú rẹ̀ ẹ̀rí mi gan-an ni wọ́n sì ń jẹ́ síbẹ̀ kò fẹ́ tọ̀ mí wá kí ẹ lè ní iyè èmi kò wá ọlá láti ọ̀dọ̀ ènìyàn ṣùgbọ́n mo mọ̀ yín mo sì mọ̀ pé ẹ kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín èmi wá ní orúkọ bàbá mi ẹ̀yin kò gbà mí ṣùgbọ́n bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀ ẹ ó gbà á báwo ni ẹ ti ṣe lè gbàgbọ́ nígbà tí ó jẹ́ pé láàrin ara yín ni ẹ ti ń gba ọlá tí ẹ kò wá ọlá ti ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ẹ má ṣe rò pé èmi ni ó ń fi yín sùn níwájú bàbá Mósè tí ẹ gbẹ́kẹ̀lé gan-an ni ó fi yín sùn bí ẹ bá gba Mósè gbọ́ ẹ bá gbà mí gbọ́ nítorí èmi ni ọ̀rọ̀ ìwé tí ó kọ bá wí ṣùgbọ́n bí ẹ kò bá gba ohun tí ó kọ gbọ́ báwo ni ẹ ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́. Jòhánù orí kẹfà lẹ́yìn èyí jésù lọ sí òdìkejì òkun galili tí ó tún ń jẹ́ òkun tiberiasi ọ̀pọ̀ ènìyàn ń tẹ̀lé e nítorí wọ́n rí iṣẹ́ ìyanu tí ó ń ṣe lára àwọn aláìsàn jésù bá gun orí òkè lọ ó jókòó níbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá tí í ṣe àjọ̀dún pàtàkì láàrin àwọn júù nígbà tí jésù gbé ojú sókè ó rí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sọ́dọ̀ rẹ̀ ó wá bi Fílípì pé. níbo ni a ti lè ra oúnjẹ fún àwọn ènìyàn yìí láti jẹ. ó fi èyí wá Fílípì lẹ́nu wò ni nítorí òun fúnra rẹ̀ ti mọ ohun tí òun yóò ṣe. Fílípì dá a lóhùn pé. búrẹ́dì igba owó fàdákà kò tó kí ẹnì kọ̀ọ̀kan wọn lè fi rí díẹ̀díẹ̀ panu. nígbà náà ni Áńdérù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó jẹ́ arákùnrin Símónì Pétérù sọ fún un pé. ọ̀dọ́mọkùnrin kan wà níhìn-ín tí ó ní búrẹ́dì báálì márùn-ún àti ẹja méjì ṣùgbọ́n níbo ni èyí dé láàrin ogunlọ́gọ̀ ènìyàn yìí. jésù ní. ẹ kí wọ́n jókòó. koríko pọ̀ níbẹ̀ àwọn ènìyàn náà bá jókòó wọ́n tó bí ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n jésù wá mú búrẹ́dì náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá pín in fún àwọn ènìyàn tí ó jókòó bákan náà ni ó ṣe sí ẹja ó fún olúkúlùkù bí ó ti ń fẹ́ lẹ́yìn tí àwọn ènìyàn ti jẹ ẹja ní àjẹtẹ́rùn jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ kó oúnjẹ tí ó kù jọ kí ohunkóhun má bàa ṣòfò. wọ́n bá kó o jọ àjẹkù búrẹ́dì márùn-ún náà kún agbọ̀n méjìlá lẹ́yìn tí àwọn ènìyàn ti jẹ tán nígbà tí àwọn ènìyàn rí iṣẹ́ ìyanu tí ó ṣe wọ́n ní. Ni dájúdájú eléyìí ni wòlíì ọlọ́run náà tí ó ń bọ̀ wá sí ayé. nígbà tí jésù mọ̀ pé wọ́n ń fẹ́ wáá fi ipá mú òun kí wọ́n sì fi òun jọba ó yẹra kúrò níbẹ̀ òun nìkan tún padà lọ sórí òkè. nígbà tí ilẹ̀ ṣú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí èbúté wọ́n wọ ọkọ̀ wọ́n lọ sí kápánámù ní òdìkejì òkun. Òkùnkùn ti ṣú ṣùgbọ́n Jésù kò ì tí ì dé ọ̀dọ̀ wọn. Ni omi òkun bá bẹ̀rẹ̀ sí ru sókè nítorí afẹ́fẹ́ líle ń fẹ́. Lẹ́yìn tí wọ́n ti wa ọkọ̀ bí ibùsọ̀ mẹ́ta tàbí mẹ́rin wọ́n rí Jésù. Ó ń rìn lórí òkun ó ti súnmọ́ etí ọkọ̀ wọn ẹ̀rù bà wọ́n ṣùgbọ́n ó wí fún wọn pé. èmi ni ẹ má bẹ̀rù wọ́n bá fi tayọ̀tayọ̀ gbà á sínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkọ̀ sì gúnlẹ̀ sí ibi tí wọ́n ń lọ. ní ọjọ́ kejì àwọn tí wọ́n dúró ní òdìkejì òkun rí i pé ọkọ̀ kan ṣoṣo ni ó wà níbẹ̀ wọ́n tún wòye pé jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni wọ́n lọ ṣùgbọ́n àwọn ọkọ̀ mìíràn wá láti tìbéríàsì lẹ́bàá ibi tí àwọn ènìyàn ti jẹun lẹ́yìn tí olúwa ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí àwọn ènìyàn rí i pé jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò sí níbẹ̀ àwọn náà bọ́ sínú àwọn ọkọ̀ tí ó wà níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tọpa jésù lọ sí kápánámù nígbà tí wọ́n rí i ní òdìkejì òkun wọ́n bi í pé. olùkọ́ni nígbà wo ni o ti dé ìhín jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe nítorí pé ẹ rí iṣẹ́ ìyanu mi ni ẹ ṣe ń wá mi ṣùgbọ́n nítorí ẹ jẹ oúnjẹ àjẹyó ni ẹ má ṣe làálàá nítorí oúnjẹ tí yóò bàjẹ́ ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ fún oúnjẹ tí ọmọ ènìyàn yóò fún yín tí yóò wà títí di ìyè àìnípẹ̀kun nítorí ọmọ ènìyàn ni ọlọ́run bàbá fún ní àṣẹ. wọ́n wá bí i pé. kí ni kí a ṣe kí a lè máa ṣe iṣẹ́ Ọlọ́run. Jésù dá wọn lóhùn pé. Iṣẹ́ Ọlọ́run ni pé kí ẹ gba ẹni tí ó rán gbọ́. Wọ́n wá bi í pé. Iṣẹ́ ìyanu wo ni ìwọ ó ṣe tí a ó rí kí a lè gbà ọ́ gbọ́? Iṣẹ́ wo ni ó ṣe? Àwọn baba wa jẹ mánà ní aṣálẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ pé ó fún wọn ní oúnjẹ láti ọ̀run wá jẹ. Jésù wí fún wọn pé. Mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe Mósè ni ó fún yín ní oúnjẹ láti ọ̀run wá bàbá mi ni ó fún yín ní oúnjẹ láti ọ̀run wá nítorí oúnjẹ Ọlọ́run ni ẹni tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ó ń fi ìyè fún aráyé. wọ́n bá sọ fún un pé. alàgbà máa fún wa ní oúnjẹ yìí nígbà gbogbo. Jésù dá wọn lóhùn pé. èmi gan-an ni oúnjẹ tí ń fún ènìyàn ní ìyè ẹni tí ó bá wá sọ́dọ̀ mi ebi kò ní í pa á ẹni tí ó bá sì gbà mí gbọ́ òǹgbẹ kò ní í gbẹ láéláé ṣùgbọ́n mo wí fún yín pé ẹ̀yin ti rí mi síbẹ̀ kò gbàgbọ́ gbogbo ẹni tí bàbá ti fi fún mi yóò wá sọ́dọ̀ mi ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi n kò ní í ta nítorí pé mo sọ̀kalẹ̀ láti ọ̀run wá kì í ṣe láti ṣe ìfẹ́ ti ara mi bí kò ṣe láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ èyí ni ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ pé kí n má ṣe sọ ẹnikẹ́ni nù nínú àwọn tí ó fi fún mi ṣùgbọ́n kí n jí wọn dìde ní ọjọ́ ìkẹyìn nítorí ìfẹ́ bàbá mi ni pé kí ẹnikẹ́ni tí ó bá rí ọmọ rẹ̀ tí ó bá gbà á gbọ́ lè ní ìyà àìnípẹ̀kun èmi fúnra mi yóò jí wọn dìde ní ọjọ́ ìkẹyìn. àwọn júù wá bẹ̀rẹ̀ sí í kùn sí i nítorí ó wí pé. èmi gan ni oúnjẹ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá. wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé ṣebí jésù ọmọ jósẹ́fù ni ẹni tí a mọ bàbá àti ìyá rẹ̀. ó ṣe wáá sọ pé láti ọ̀run ni òun ti sọ̀kalẹ̀ wá. jésù dá wọn lóhùn pé. ẹ má ṣe kùn láàrin ara yín mọ́ kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ mi àfi bí bàbá tí ó rán mi níṣẹ́ bá fà á wá èmi ó wàá jí dìde ní ọjọ́ ìkẹyìn ó wà ní àkọsílẹ̀ nínú ìwé àwọn wòlíì pé gbogbo wọn ni ọlọ́run yóò kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo ẹni tí ó bá gba ọ̀rọ̀ baba tí ó kọ́ ẹ̀kọ́ rẹ̀ á wá sọ́dọ̀ mi kò sí ẹni tí ó rí baba rí àfi ẹni tí ó ti wà pẹ̀lú baba ni ó ti rí baba mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbàgbọ́ ní ìyè àìnípẹ̀kun èmi pàápàá ní oúnjẹ tí ó ń fún ènìyàn ní ìyè àwọn baba wa jẹ mánà ní aṣálẹ̀ síbẹ̀ wọ́n kú ṣùgbọ́n oúnjẹ tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ ni èyí tí ó jẹ́ pé bí ẹnikẹ́ni bá jẹ nínú rẹ̀ olúwa rẹ̀ kò ní kú èmi ni oúnjẹ tí ó wà láàyè tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí olúwa rẹ̀ yóò wà láàyè láéláé oúnjẹ tí èmi yóò fi fún un ní ẹran ara mi tí yóò fi ìyè fún gbogbo ayé. gbólóhùn yìí dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn júù wọ́n bẹ̀rẹ̀ sí bi ara wọn pé. báwo ni eléyìí ti ṣe lè fún wa ní ẹran ara jẹ. jésù wá wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ̀yin kò bá jẹ ẹran ara ọmọ ènìyàn kí ẹ sì mu ẹ̀jẹ̀ rẹ̀ ẹ kò lè ní ìyè nínú yín ẹni tí ó bá jẹ ẹran ara mi tí ó sì mu ẹ̀jẹ̀ mi ní ìyè àìnípẹ̀kun èmi yóò sì jí i dìde ní ọjọ́ ìkẹyìn ẹran ara mi ni oúnjẹ gidi ẹ̀jẹ̀ mi sì ni ohun mímu iyebíye ẹni tí ó bá jẹ ẹran ara mi tí ó sì mu ẹ̀jẹ̀ mi olúwa rẹ̀ ń gbé inú mi èmi náà sì ń gbé inú rẹ̀ gẹ́gẹ́ bí baba alààyè ti rán mi bẹ́ẹ̀ ni mo wà láàyè nítorí ti baba ẹni tí ó bá jẹ ẹran ara mi yóò yè nítorí tèmi èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ kì í ṣe èyí tí àwọn baba yín jẹ tí wọ́n sì kú síbẹ̀síbẹ̀ ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò wà láàyè láéláé. jésù sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó ń kọ́ àwọn èèyàn nínú ilé ìpàdé wọn ní kapanaumu ọ̀pọ̀lọpọ̀ tí ó gbọ́ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé. ọ̀rọ̀ yìí le kò sí ẹni tí ó lè gba ẹrú rẹ̀. nígbà tí jésù rí i pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn nítorí rẹ̀ ó bi wọ́n pé. ṣé ọ̀rọ̀ yìí ni ó mú kí ọkàn yín dààmú tí ẹ bá wá rí ọmọ ènìyàn tí ń gòkè lọ sí ibi tí ó wà tẹ́lẹ̀ ńkọ́ ẹ̀mí ní sọ ènìyàn di alààyè ẹran ara kò ṣe àǹfààní kankan ọ̀rọ̀ tí mo bá yín sọ jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí àti ti ìyè ṣùgbọ́n àwọn tí kò gbàgbọ́ wà nínú yín. Jésù sọ yìí nítorí láti ìbẹ̀rẹ̀ ni ó ti mọ àwọn tí kò gbàgbọ́ àti ẹni tí ó fi òun lé àwọn ọ̀tá lọ́wọ́ ó ní. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ mi àfi bí bàbá mi bá ṣí ọ̀nà fún un láti wá nítorí èyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà lẹ́yìn rẹ̀ wọn kò tún bá a rìn mọ́ jésù bá bi àwọn ọmọ ẹ̀yìn méjìlá pé. ẹ̀yin náà fẹ́ lọ bí. símónì pétérù dá a lóhùn pé. olúwa ọ̀dọ̀ ta ni àbá lọ ìwọ ni o ní ọ̀rọ̀ èyè àìnípẹ̀kun ní tiwa a ti gbàgbọ́ a sì ti mọ̀ pé ìwọ ni ẹni mímọ́ ọlọ́run jésù bá sọ fún wọn pé. ṣé ẹ̀yin méjìlá ni mo yàn ṣùgbọ́n ẹni ibi ni ọ̀kan nínú yín. ó wí èyí nípa júdásì ìsíkáríọ́tù ọmọ símónì nítorí òun ni ẹni tí yóò fi lé àwọn ọ̀tá lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ni júdásì ìsíkáríọ́tù yìí. jòhánù orí keje lẹ́yìn èyí jésù ń lọ káàkiri ní ilẹ̀ gálílì nítorí kò fẹ́ máa káàkiri ilẹ̀ Jùdíà mọ́ nítorí àwọn Júù ń wá ọ̀nà láti pa á ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún àwọn Júù nígbà tí wọ́n ń ṣe àjọ̀dún ìpàgọ́ ní aṣálẹ̀ àwọn arákùnrin Jésù sọ fún un pé. kúrò níhìn kí o lọ sí Jùdíà kí àwọn ọmọ ẹ̀yìn rẹ lè rí iṣẹ́ tí ò ń ṣe nítorí kò sí ẹni tí ń fi ohun tí ó bá ń ṣe pamọ́ bí ó bá fẹ́ kí àwọn ènìyàn mọ òun tí o bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn aráyé. àwọn arákùnrin rẹ̀ kò gbà á gbọ́ ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀. jésù dá wọn lóhùn pé. àkókò tí ó wọ̀ fún mi kò tí ì tó ìgbà gbogbo ni ó wọ̀ fún ẹ̀yin ayé kò lè kórìíra yín èmi ni wọ́n kórìíra nítorí ẹ̀rí mi lòdì sí wọn nítorí pé iṣẹ́ wọn burú ẹ̀yin ẹ máa lọ sí ibi àjọ̀dún èmi kò ní lọ sí ibi àjọ̀dún yìí nítorí àkókò tí ó wọ̀ fún mi kò tí ì tó. nígbà tí ó wí báyìí tán ó tún dúró ní ilẹ̀ Gálílì lẹ́yìn tí àwọn arákùnrin Jésù ti lọ sí ibi àjọ̀dún náà òun náà wá lọ ṣùgbọ́n kò lọ ní gbangba yíyọ ni ó yọ lọ àwọn Júù bẹ̀rẹ̀ sí í wá níbi àjọ̀dún náà wọ́n ń béèrè pé. níbo ni ó wà oríṣiríṣi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ àwọn kan ń sọ pé. ènìyàn rere ni. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. rárá o ó ń tan àwọn ènìyàn jẹ ni. ṣùgbọ́n wọn kò sọ ọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí wọ́n bẹ̀rù àwọn júù nígbà tí àjọ̀dún ti fẹ́rẹ̀ kọjá ìdajì jésù lọ sí tẹ́ḿpìlì ó ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ẹnu ya àwọn júù wọ́n ń sọ pé. báwo ni eléyìí ti ṣe mọ ìwé tó báyìí nígbà tí kò lọ sí ilé ìwé. jésù dá wọn lóhùn pé. ẹ̀kọ́ tèmi kì í ṣe ti ara mi ti ẹni tí ó rán mi níṣẹ́ ni bí ẹnikẹ́ni bá fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run olúwa rẹ̀ yóò mọ̀ bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ti ọlọ́run tàbí bí ó bá jẹ́ pé ti ara mi ni mò ń sọ ẹni tí ó bá ń sọ ti ara rẹ̀ ń wá ògo ti ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń wá ògo ẹni tí ó rán ọ níṣẹ́ jẹ́ olóòótọ́ kò sí àìṣòdodo nínú rẹ̀ mo ṣe bí Mósè ti fún yín ní òfin síbẹ̀ kò sí ẹnìkan nínú yín tí ó ń ṣe ohun tí òfin wí nítorí kí ni ẹ ṣe ń wá ọ̀nà láti pa mí. àwọn ènìyàn dá a lóhùn pé. nǹkan kan lù ọ́ ta ni ń wá ọ̀nà láti pa ọ́. jésù dá wọn lóhùn pé. mo ṣe iṣẹ́ kan ẹnu ya gbogbo yín nítorí pé Mósè fún yín ní òfin ìkọlà ẹ̀ ń kọlà fún ènìyàn ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n òfin yìí kò bẹ̀rẹ̀ pẹ̀lú Mósè àwọn baba ńlá wa ni ó dá a sílẹ̀ ẹ̀yin ń kọ ilà ní ọjọ́ ìsinmi kí ẹ má bàa rú òfin Mósè ẹ wá ń bínú sí mi nítorí mo wo ènìyàn sàn ní ọjọ́ ìsinmi ẹ má wo ojú ènìyàn ṣe ìdájọ́ ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ ẹ̀tọ́. àwọn kan nínú àwọn ará Jerúsálẹ́mù bẹ̀rẹ̀ sí í sọ pé. ẹni tí wọ́n fẹ́ pa yìí wo bí ó ti ń sọ̀rọ̀ ní gbangba tí wọn kò sì sọ ohunkóhun sí i àbí àwọn aláṣẹ ti mọ̀ dájú pé òun ni mẹ̀sáyà ni. ṣùgbọ́n eléyìí kò lè jẹ́ mẹ̀sáyà nítorí a mọ ibi tí ó ti wá nígbà tí mẹ̀sáyà bá dé ẹnikẹ́ni kò ní mọ ibi tí ó ti wá. ni jésù bá kígbe sókè bí ó ti ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì ó ní. òtítọ́ ni pé ẹ mọ̀ mí ẹ sì mọ ibi tí mo ti wá ṣùgbọ́n kì í ṣe èmi ni mo rán ara mi wá olóòótọ́ ni ẹni tí ó rán mi tí ẹ̀yin kò mọ̀ èmi mọ̀ ọ́ nítorí láti ọ̀dọ̀ rẹ̀ ni mo ti wá òun ni ó sì rán mi níṣẹ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí wá ọ̀nà láti mú un ṣùgbọ́n ẹnikẹ́ni kò fi ọwọ́ kàn án nítorí àkókò rẹ̀ kò tí ì tó. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn gbà á gbọ́ wọ́n ń sọ pé. bí mẹ́sàáyà náà bá dé ǹjẹ́ yóò ṣe iṣẹ́ ìyanu ju èyí tí ọkùnrin yìí ṣe lọ àwọn Farisí gbọ́ pé àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí láàrin ara wọn nípa Jésù àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá rán àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì pé kí wọ́n lọ mú Jésù wá Jésù bá dáhùn pé. àkókò díẹ̀ ni ó kù tí wọ́n ó lò pẹ̀lú yín lẹ́yìn náà wọ́n ó lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi níṣẹ́ ẹ ò wá mi ẹ kò ní rí mi ibi tí mo bá wà ẹ kò ní lè débẹ̀ àwọn júù bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. níbo ni ọkùnrin yìí yóò lọ tí àwa kò fi ní rí i àbí ó wáá fẹ́ lọ sí àárín àwọn ará wa tí ó fọ́nká sí àárín àwọn gíríkì ni. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí tí ó sọ pé ẹ ó wá mi ẹ kò ní rí mi níbi tí mo bá wà ẹ kò ní lè dé ibẹ̀. nígbà tí ó di ọjọ́ tí àjọ̀dún yóò parí í ṣe ọjọ́ tí ó ṣe pàtàkì jùlọ jésù dìde dúró ó kígbe pé. bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó wá sọ́dọ̀ mi kí ó mu omi ẹni tí ó bá gbà mí gbọ́ láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sun jáde gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ó wí èyí nípa ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ yóò gbà láìpẹ́ nítorí nígbà náà ẹnikẹ́ni kò ì tí ì rí ẹ̀bùn ẹ̀mí gbà nítorí a kò ì tí ì ṣe Jésù lógo nínú àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí àwọn kan sọ pé. òun ni wòlíì tí a ń retí ní tòótọ́. àwọn mìíràn ń sọ pé. ó ní mẹ̀sáyà. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. báwo ni mẹ̀sáyà ti ṣe lè wá láti Gálílì ṣebí ìwé mímọ́ ti sọ pé láti inú ìdílé Dáfídì ní Bethlehem ìlú Dáfídì ni mẹ̀sáyà yóò ti wá ni ìyapa bá bẹ́ sáàrin àwọn ènìyàn nítorí rẹ̀ àwọn kan nínú wọn fẹ́ mú un ṣùgbọ́n kò sí ẹni tí ó fi ọwọ́ kàn án nígbà tí àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì tí wọ́n rán lọ mú jésù padà dé ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn fárisí wọ́n bi wọ́n pé. kí ló dé tí ẹ kò fi mú un wá. àwọn ẹ̀ṣọ́ ọ̀hún bá dáhùn pé. ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. àwọn fárisí bá bi wọ́n pé àbí ẹ̀yin náà ti di ara àwọn tí ó ń tàn jẹ ṣé kò sá sí ẹnikẹ́ni nínú àwọn aláṣẹ àti àwọn Farisí tí ó gbà á gbọ́ a ti fi àwọn ènìyàn wọ̀nyí tí kò mọ òfin Mósè gégùn. ọ̀kan nínú àwọn Farisí ọ̀hún ni Nikodemu ẹni tí ó lọ sọ́dọ̀ Jésù nígbà kan ó bi wọ́n léèrè pé. ǹjẹ́ òfin wa dé ènìyàn lẹ́bi láì jẹ́ pé a kọ́gbọ́ ti ẹnu rẹ̀ kí a mọ ohun tí ó ṣe wọ́n dá a lóhùn pé. àbí ará galilei ni ìwọ náà lọ wádìí kí o rí i pé wòlíì kankan kò lè ti galilei wá. johanu orí kẹjọ ni olúkúlùkù wọn bá lọ sí ilé wọn ṣùgbọ́n jésù lọ sí òkè ólífì nígbà tí ilẹ̀ mọ́ ó tún lọ sí tẹ́ḿpìlì gbogbo àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ ó bá jókòó ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn amòfin àti àwọn fárisí mú obìnrin kan wá tí wọ́n ká mọ́ ibi tí ó ti ń ṣe àgbèrè wọ́n ní kí ó dúró láàrin wọn wọ́n wá sọ fún jésù pé. olùkọ́ni a ká obìnrin yìí mọ́ ibi tí ó ti ń ṣe àgbèrè a ká mọ́ gan-an ni nínú òfin wa mo ṣe pàṣẹ kí a sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa kí ni ìwọ wí wọ́n sọ èyí láti fi ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu ni kí wọ́n lè fi ẹ̀sùn kàn án jésù bá bẹ̀rẹ̀ ó ń fi ìka nǹkan sórí ilẹ̀ bí wọ́n ti dúró tí wọ́n tún ń bí ó gbé ojú sókè ní ìjókòó tí ó wà ó wí fún wọn pé. ẹni tí kò bá ní ẹ̀ṣẹ̀ nínú yín ni kí ó kọ́kọ́ sọ ọ́ ní òkúta. ó bá tún bẹ̀rẹ̀ ó ń fi ìka nǹkan sórí ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lọ lọ́kọ̀ọ̀kan àwọn àgbààgbà ni wọ́n kọ́ lọ gbogbo wọn bá túká pátá láìkú ẹnìkan ó wá kù obìnrin yìí nìkan níbi tí ó dúró sí nígbà tí Jésù gbé ojú sókè ó bi obìnrin náà pé. obìnrin àwọn dà ẹnìkan nínú wọn kò dá ọ lẹ́bi. ó ní. alàgbà ẹnìkankan kò dá mi lẹ́bi. Jésù wí fún un pé èmi náà kò dá ọ lẹ́bi máa lọ láti ìsinsìnyí lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́. jésù tún wí fún wọn pé. èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá ń tẹ̀lé mi kò ní rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò wá sínú ìmọ́lẹ̀ ìyè. àwọn farisi sọ fún un pé. ò ń jẹ́rìí ara rẹ ẹ̀rí rẹ kò já mọ́ nǹkan kan. jésù dá wọn lóhùn pé. bí mo bá ń jẹ́rìí ara mi síbẹ̀ òtítọ́ ni ẹ̀rí mi nítorí mo mọ ibi tí mo ti wá mo sì mọ ibi tí mo ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò mọ ibi tí mo ti wá bẹ́ẹ̀ ni ẹ kò mọ ibi tí mò ń lọ ojú ni ẹ ń wò tí ẹ fi ń ṣe ìdájọ́ èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni bí mo bá tilẹ̀ ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí kì í ṣe èmi nìkan ni mò ń ṣe ìdájọ́ èmi àti bàbá tí ó rán mi níṣẹ́ ni nínú òfin yín a pé òtítọ́ ni ẹ̀rí ẹni méjì èmi fúnra mi jẹ́rìí ara mi bàbá tí ó rán mi níṣẹ́ náà sì ń jẹ́rìí mi. wọ́n bi í pé. níbo ni bàbá rẹ wà. jésù dá wọn lóhùn pé. ẹ kò mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ kò mọ̀ bàbá mi bí ó bá jẹ́ pé ẹ mọ̀ mí ẹ bá mọ̀ bàbá mi. jésù wí báyìí nígbà tí ó ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì nínú yàrá ìṣúra ẹnikẹ́ni kò mú un nítorí àkókò rẹ̀ kò tíì tó jésù tún wí fún wọn pé. èmi ń lọ ní tèmi ẹ ó máa wá mi kiri ẹ ó sì kú sínú ẹ̀ṣẹ̀ yín ẹ kò ní lè dé ibi tí mo ń lọ. àwọn júù bẹ̀rẹ̀ sí í sọ pé. kò sáàní pa ara rẹ̀ nítorí ó wí pé ẹ kò ní lè dé ibi tí mò ń lọ. ó wá wí fún wọn pé. ẹ̀yin ní tiyín ìsàlẹ̀ ni ẹ ti wá ṣùgbọ́n ní tèmi òkè ọ̀run ni mo ti wá ti ayé yìí ni yín èmi kì í ṣe ti ayé yìí nítorí náà mo wí fún yín pé ẹ ó kú sínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí ẹ kò bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú sínú ẹ̀ṣẹ̀ yín. wọ́n bi í pé. ta ni ọ́. jésù dá wọn lóhùn pé. mo ti sọ ẹni tí mo jẹ́ fún yín láti ìbẹ̀rẹ̀ mo ní ohun púpọ̀ láti sọ nípa yín àti láti fi ṣe ìdájọ́ yín olóòótọ́ ni ẹni tí ó rán mi níṣẹ́ ohun tí mo gbọ́ lọ́dọ̀ rẹ̀ ni mò ń sọ fún aráyé. wọn kò mọ̀ pé ọ̀rọ̀ baba ni ó ń sọ fún wọn. jésù tún wí fún wọn pé. nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fúnra mi ṣùgbọ́n bí baba ti kọ́ mi ni mò ń sọ̀rọ̀ yìí ẹni tí ó rán mi níṣẹ́ wà pẹ̀lú mi kò fi mí sílẹ̀ ní èmi nìkan nítorí mo ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo nígbà tí jésù sọ ọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbà á gbọ́ jésù bá wí fún àwọn júù tí ó gbà á gbọ́ pé. bí ẹ̀yin bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ọmọ ẹ̀yìn mi ni yín ní tòótọ́ ẹ ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. wọ́n sọ fún un pé. ìran abraham ni wá a kò fi ìgbà kan jẹ́ ẹrú ẹnikẹ́ni kí ni ìtumọ̀ gbólóhùn tí ó wí pé ẹ̀yin yóò di òmìnira. jésù dá wọn lóhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ẹrú ẹ̀ṣẹ̀ ni ẹrú kì í gbé inú ilé títí ọmọ ní í gbé inú ilé títí nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira nítòótọ́ mo mọ̀ pé ìran abrahamu nìyín síbẹ̀ ẹ̀ ń wá ọ̀nà láti pa mí nítorí ọ̀rọ̀ mi kò rí ààyè nínú yín ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá mi ni mò ń sọ ohun tí ẹ̀yin ti gbọ́ lọ́dọ̀ bàbá yín ni ẹ̀ ń ṣe wọ́n sọ fún un pé. abrahamu ni bàbá wa. jésù wí fún wọn pé. bí ó bá jẹ́ pé ọmọ abrahamu ni yín irú ohun tí abrahamu ṣe ni ẹ̀ bá máa ṣe ṣùgbọ́n ẹ̀yin ń wá ọ̀nà láti pa mí bẹ́ẹ̀ sì ni òtítọ́ tí mo gbọ́ lọ́dọ̀ ọlọ́run ni mò ń sọ fún yín abrahamu kò hu irú wà bẹ́ẹ̀ irú ohun tí bàbá yín ṣe ni ẹ̀ ń ṣe. wọ́n dá a lóhùn pé. àwa kì í ṣe ọmọ àlè bàbá kan ni a ní òun náà sì ni ọlọ́run. jésù wí fún wọn pé. ìbá jẹ́ pé ọlọ́run ni bàbá yín ẹ fẹ́ràn mi nítorí ọ̀dọ̀ ọlọ́run ni mo ti wá nítorí kì í ṣe èmi ni mo rán ara mi wá ṣùgbọ́n òun ni ó rán mi nítorí kí ni ohun tí mò ń sọ fún yín kò fi yé yín ìdí rẹ̀ ni pé ara yín kò lè gba ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ èṣù bàbá yín ni ẹ ti wá ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ fẹ́ ń ṣe òun ní tirẹ̀ apànìyàn ni láti ìbẹ̀rẹ̀ ara rẹ̀ kọ òtítọ́ nítorí kò sí òtítọ́ nínú rẹ̀ nígbà tí ó bá sọ̀rọ̀ irọ́ ni ó ń pa ọ̀rọ̀ ti ara rẹ̀ ní sọ òpùrọ́ ni òun sì ni bàbá irọ́ ṣùgbọ́n nítorí pé òtítọ́ ni mò ń sọ ẹ kò gbà mí gbọ́ ta ni nínú yín tí ó ká ẹ̀ṣẹ̀ mọ́ mi lọ́wọ́ rí bí mo bá ń sọ òtítọ́ kí ló dé tí ẹ kò fi gbà mí gbọ́ ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run yóò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdí tí ẹ kò fi gbọ́ ni èyí nítorí ẹ kì í ṣe ẹni ọlọ́run. àwọn júù sọ fún un pé. a ti sọ pé ará samaria ni ọ́ àti pé o ní ẹ̀mí èṣù. jésù dá wọn lóhùn pé. èmi kò ní ẹ̀mí èṣù rárá èmi ń bu ọlá fún bàbá mi ṣùgbọ́n ẹ̀yin ń bu ẹ̀tẹ́ lù èmi kò wá ògo ti ara mi ẹnìkan wà tí ó ń wá ògo mi òun ni ó ń ṣe ìdájọ́ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹnikẹ́ni bá pa ọ̀rọ̀ mi mọ́ kò ní kú láéláé. àwọn júù wá sọ fún un pé. àwa mọ̀ dájú pé o ní ẹ̀mí èṣù wàyí abrahamu kú àwọn wòlíì kú ìwọ wá ń sọ pé bí ẹnikẹ́ni bá pa ọ̀rọ̀ mi mọ́ kò ní tọ́ ikú wò láéláé abraham bàbá wa tí ó ti kú ńkọ́ ṣé ìwọ jù ú lọ ni àti àwọn wòlíì tí wọ́n ti kú ta ni o tilẹ̀ ń fi ara rẹ pè. jésù dáhùn pé. bí mo bá bu ọlá fún ara mi òfo ni ọlá mi bàbá mi ni ó bu ọlá fún mi òun ni ẹ̀yin ń pè ní ọlọ́run yín ẹ kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ bí mo bá sọ pé èmi kò mọ̀ ọ́ èmi yóò di òpùrọ́ bí yín ṣùgbọ́n mo mọ̀ ọ́ mo sì ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ inú abrahamu bàbá yín dùn láti rí àkókò wíwá mi ó rí i ó sì yọ̀. àwọn júù sọ fún un pé. ìwọ yìí ti rí abrahamu nígbà tí o kò tí ì tó ẹni àádọ́ta ọdún. jésù wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kí wọ́n tó bí abrahamu ni èmi ti wà. wọ́n bá ṣa òkúta wọ́n fẹ́ sọ ọ́ lù ú ṣùgbọ́n ó fi ara pamọ́ ó bá kúrò nínú tẹ́ḿpìlì. Jòhánù orí kẹsàn-án bí Jésù ti ń kọjá lọ ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti inú ìyá rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bíi pé. olùkọ́ni ta ni ó dẹ́ṣẹ̀ ọkùnrin yìí ni tàbí àwọn òbí rẹ̀ tí wọ́n fi bí i ní afọ́jú. Jésù dáhùn pé. àti òun ni àti àwọn òbí rẹ̀ ni kò sí ẹni tí ó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kí iṣẹ́ Ọlọ́run lè hàn nípa ìwòsàn rẹ̀ ni dandan ni fún mi kí n ṣe iṣẹ́ ẹni tí ó rán mi ní ojúmọ́mọ́ ilẹ̀ fẹ́rẹ̀ súná tí ẹnikẹ́ni kò ní lè ṣiṣẹ́ níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé. nígbà tí ó ti sọ báyìí tán ó tutọ́ sílẹ̀ ó fi po amọ̀ ó bá filẹ̀ ojú ọkùnrin náà ó wí fún un pé lọ bọ́jú nínú adágún tí ó ń jẹ́ sílùámù. ìtumọ̀ sílùámù ni rán níṣẹ́ ọkùnrin náà lọ ó bọ́jú ó bá ríran nígbà tí àwọn aládùúgbò rẹ̀ àti àwọn tí wọ́n máa ń rí i tẹ́lẹ̀ tí ó bá ń ṣàgbérí wọ́n ń bi ara wọn pé. ǹjẹ́ ọkùnrin yìí kọ́ ni ó ti máa ń jókòó tí ó máa ń ṣàgbérí. àwọn kan ń sọ pé. òun ni àwọn mìíràn ń sọ pé. rárá o ó jọ ọ́ ni. ọkùnrin náà ní. èmi gan-an ni. wọ́n bi í pé. báwo ni ojú rẹ ti ṣe là? ó dá wọn lóhùn pé. ọkùnrin kan tí wọ́n ń pè ní jésù ni ó po amọ̀ tí ó fi lẹ̀ mí lójú tí ó sọ fún mi pé kí n lọ bọ́jú ní adágún sílóámù mo lọ mo bọ́jú mo sì ríran. wọ́n bi í pé níbo ni ọkùnrin náà wà. ó dáhùn pé. èmi kò mọ̀. àwọn kan bá mú ọkùnrin tí ojú rẹ̀ ti fọ́ rí yìí lọ sọ́dọ̀ àwọn farisí. ọjọ́ ìsinmi ni ọjọ́ tí jésù po amọ̀ tí ó fi la ojú ọkùnrin náà. àwọn farisí tún bi ọkùnrin náà bí ó ti ṣe ríran. ó sọ fún wọn pé. ó lé amọ̀ mọ́ mi lójú mo lọ bọ́jú mo bá ríran. àwọn kan nínú àwọn farisí ń sọ pé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá nítorí kò pa òfin ọjọ́ ìsinmi mọ́. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. báwo ni ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣe lè ṣe irú iṣẹ́ ìyanu yìí. ìyapa bá bẹ́ sáàrin wọn wọ́n tún bi ọkùnrin afọ́jú náà pé. kí ni ìwọ alára sọ nípa lílà tí ó là lójú. ọkùnrin náà ní. wòlíì ni. àwọn Júù kò gbàgbọ́ pé ó ti fọ́jú rí kí ó tó ríran títí wọ́n fi pe àwọn òbí ọkùnrin náà wọ́n bi wọ́n pé. ọmọ yín nìyí tí ẹ sọ pé ẹbí ní afọ́jú báwo ni ó ti ṣe wá ríran nísinsìnyí. àwọn òbí rẹ̀ dáhùn pé. a mọ̀ pé ọmọ wa nìyí àti pé afọ́jú ni a bí i. ṣùgbọ́n àwa kò mọ bí ó ti ṣe wá ń ríran nísinsìnyí ẹbí kì í ṣe ọmọdé yóò fi ẹnu ara rẹ̀ sọ bí ó ti rí. àwọn òbí rẹ̀ fèsì báyìí nítorí wọ́n bẹ̀rù àwọn júù nítorí àwọn júù ti pinnu láti yọ ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé jésù ni mẹ̀sáyà kúrò nínú àwùjọ nítorí èyí ni àwọn òbí ọkùnrin náà ṣe sọ pé kì í ṣe ọmọdé ẹ bi òun alára léèrè wọ́n tún pe ọkùnrin náà tí ó ti fọ́jú rí lẹ́ẹ̀kejì wọ́n wí fún un pé. sọ ti ọlọ́run ní tiwa àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí. ọkùnrin náà sọ fún wọn pé bí ẹlẹ́ṣẹ̀ ni o tàbí ẹlẹ́ṣẹ̀ kọ́ èmi kò mọ̀ nǹkan kan ni èmi mọ̀ afọ́jú ni mí tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí mo ríran. wọ́n bi í pé. kí ni ó ṣe sí ọ báwo ni ó ti ṣe là ọ lójú. ó dá wọn lóhùn pé. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ẹ kò fẹ́ gbọ́ kí ló dé tí ẹ fi tún fẹ́ gbọ́ àbí ẹ̀yin náà fẹ́ di ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í bú u wọ́n ní. ìwọ ni ọmọ ẹ̀yìn rẹ̀ ní tiwa ọmọ ẹ̀yìn Mósè ni wá àwa mọ̀ pé Ọlọ́run ti bá Mósè sọ̀rọ̀ ṣùgbọ́n a kò mọ ibi tí eléyìí ti yọ wá. ọkùnrin náà dá wọn lóhùn pé. ohun ìyanu ni èyí ẹ kò mọ ibi tí ó ti yọ wá síbẹ̀ ó là mí lójú a mọ̀ pé Ọlọ́run kì í fetí sí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a máa fetí sí ẹnikẹ́ni tí ó bẹ̀rù rẹ̀ tí ó bá ń ṣe ìfẹ́ rẹ̀ láti ìṣẹ̀dálẹ̀ ayé a kò rí i gbọ́ pé ẹnikẹ́ni la ojú ẹni tí wọ́n bí ní àfojúrí bí ọkùnrin yìí kò bá wá láti ọ̀dọ̀ ọlọ́run kì bá ti lè ṣe ohunkóhun. wọ́n dá a lóhùn pé. ìwọ yìí tí wọ́n bí nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n tọ́ dàgbà nínú ẹ̀ṣẹ̀ ó wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́. wọ́n bá tì í jáde jésù gbọ́ pé wọ́n ti tì ọkùnrin náà jáde kúrò nínú ilé ìpàdé nígbà tí ó rí i ó bi í pé ìwọ gba ọmọ ènìyàn gbọ́ bí? ọkùnrin náà dáhùn pé. alàgbà ta ni ẹni náà kí n lè gbà á gbọ́. jésù wí fún un pé. èmi tí ò ń wò yìí tí mò ń bá ọ sọ̀rọ̀ yìí ni ẹni náà. ọkùnrin náà dáhùn pé. mo gbàgbọ́ olúwa. ó bá dọ̀bálẹ̀ fún un. jésù bá ní. kí n lè ṣe ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran kí àwọn tí ó ríran lè di afọ́jú. Farisí wà láàrin àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n bi í pé. àbí àwa náà fọ́jú. Jésù wí fún wọn pé. bí ó bá jẹ́ pé ẹ fọ́jú ẹ kò bá ti ní ẹ̀bi ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ sọ pé àwa ríran ẹ̀bi yín wà síbẹ̀. Jòhánù orí kẹwàá. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ àgbàlá ilé tí àwọn àgùntàn ń sùn sí ṣùgbọ́n tí ó bá fo ìgànná wọlé olè àti ọlọ́ṣà ni ṣùgbọ́n ẹni tí ó bá gba ẹnu ọ̀nà wọlé ni olùṣọ́ àgùntàn òun ni olùṣọ́ náà ń ṣí ilẹ̀kùn fún àwọn àgùntàn á máa gbọ́ ohùn rẹ̀ a sì máa pe àwọn àgùntàn rẹ̀ ní orúkọ a máa kó wọn lọ jẹ nígbà tí gbogbo àwọn àgùntàn rẹ̀ bá jáde a máa lọ níwájú wọn àwọn àgùntàn a sì tẹ̀lé e nítorí wọ́n mọ ohùn rẹ̀ àgùntàn kò jẹ́ tẹ̀lé àlejò sísá ni wọ́n máa ń sá fún un nítorí wọn kò mọ ohùn àlejò. òwe yìí ni jésù fi bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí ó ń bá wọn sọ kò yé wọn jésù tún sọ pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ní gbogbo àwọn tí wọ́n ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn èmi ni ilẹ̀kùn ẹnikẹ́ni tí ó bá gba ọ̀dọ̀ mi wọlé yóò rí ìgbàlà yóò máa wọlé yóò máa jáde yóò sì máa rí oúnjẹ jẹ olè kì í wá lásán àfi kí ó wá jalè kí ó wá pa ènìyàn kí ó sì wá bà nǹkan jẹ́ èmi wá kí ènìyàn lè ní ìyè kí wọ́n lè ní lẹ́kùnrẹ́rẹ́ èmi ni olùṣọ́ àgùntàn rere gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rere mo ṣetán láti kú nítorí àwọn àgùntàn alágbàṣe tí kìí ṣe olùṣọ́ àgùntàn tí kìí sì ṣe olówó àgùntàn bí ó bá rí ìkookò tí ń bọ̀ á fi àwọn àgùntàn sílẹ̀ á sá lọ ìkookò á gbé nínú àwọn àgùntàn lọ á sì tú wọn ká nítorí alágbàṣe lásán ni kò bìkítà fún àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo mọ àwọn tèmi àwọn tèmi náà sì mọ̀ mí gẹ́gẹ́ bí baba ti mọ̀ mí tí èmi náà sì mọ̀ baba mo ṣetán láti kú nítorí àwọn àgùntàn mo tún ní àwọn àgùntàn mìíràn tí kò sí nínú agbo yìí mo ní láti dà wọ́n wá wọn yóò gbọ́ ohùn mi wọn yóò wá di agbo kan lábẹ́ olùṣọ́ àgùntàn kan ìdí rẹ̀ nìyí tí baba fi fẹ́ràn mi nítorí mo ṣetán láti kú kí n lè tún wà láàyè ẹnikẹ́ni kò gba ẹ̀mí mi ṣùgbọ́n èmi fúnra mi ni mo yọ̀ǹda rẹ̀ mo ní àṣẹ láti yọ̀ǹda rẹ̀ mo ní àṣẹ láti tún gbà á padà àṣẹ yìí ni mo rí gbà láti ọ̀dọ̀ bàbá mi. ìyapa tún bẹ́ sáàrin àwọn júù nítorí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ pé. ó ní ẹ̀mí èṣù orí rẹ̀ ti dàrú kí ni ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí. àwọn mìíràn ń sọ pé. èyí kì í ṣe ọ̀rọ̀ ẹni tí ó ní ẹ̀mí èṣù. ẹni tí ó ní ẹ̀mí èṣù lè la ojú afọ́jú. ní àkókò òtútù níní ó tó àkókò àjọ̀dún ìyàsímímọ́ tẹ́ḿpìlì tí wọ́n ń ṣe ní jerusalem jésù ń rìn kiri ní apá ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ọ̀dẹ̀dẹ̀ sólómọ́nì nínú tẹ́ḿpìlì àwọn júù bá pagbo yí i ká wọ́n sọ fún un pé. nígbà wo ni ìwọ yóò tó fi ọkàn wa balẹ̀ bí ìwọ bá ní mẹsáyà sọ fún wa pàtó. jésù dá wọn lóhùn pé. mo sọ fún yín ẹ kò gbàgbọ́ iṣẹ́ tí mò ń ṣe ní orúkọ bàbá mi ń jẹ́rìí mi ṣùgbọ́n ẹ kò gbàgbọ́ nítorí ẹ kò sí nínú àwọn àgùntàn mi àwọn àgùntàn mi a máa gbọ́ ohùn mi mo mọ̀ wọ́n wọ́n a sì máa tẹ̀lé mi mo fún wọn ní ìyè àìnípẹ̀kun wọn kò lè kú mọ́ láéláé bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà mọ́ mi lọ́wọ́ ohun tí bàbá mi ti fún mi tóbi ju ohun gbogbo lọ kò sí ẹnikẹ́ni tí ó lè já gbà mọ́ bàbá mi lọ́wọ́ ọ̀kan ni èmi àti bàbá mi. àwọn júù tún ṣa òkúta láti sọ lù ú jésù wá bi wọ́n pé. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo ti fi hàn yín láti ọ̀dọ̀ bàbá nítorí èwo ni ẹ fi fẹ́ sọ mí ní òkúta nínú wọn. àwọn júù dá a lóhùn pé. kì í ṣe nítorí iṣẹ́ rere ni a fi fẹ́ sọ ọ́ ní òkúta nítorí ọ̀rọ̀ àfojúdi tí o sọ sí ọlọ́run ni nítorí pé ìwọ tí o jẹ́ ènìyàn sọ ara rẹ di ọlọ́run. jésù dá wọn lóhùn pé. mo ṣe bí àkọsílẹ̀ kan wà nínú òfin yín pé ọlọ́run sọ pé ọlọ́run ni yín ìwé mímọ́ kò ṣe é parẹ́ bí ọlọ́run bá pe àwọn tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ fún ní ọlọ́run kí ló dé tí ẹ fi sọ pé mò ń sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run nítorí mo wí pé ọmọ ọlọ́run ni mí èmi tí bàbá yà sọ́tọ̀. So tí ó rán wá sí ayé bí n kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí mo bá ń ṣe é èmi kọ́ ni kí ẹ gbàgbọ́ àwọn iṣẹ́ tí mò ń ṣe ni kí ẹ gbàgbọ́ èyí yóò jẹ́ kí ẹ wòye kí ẹ wá mọ̀ pé bàbá wà nínú mi àti pé èmi náà wà nínú bàbá. nígbà náà ni wọ́n tún wá ọ̀nà láti mú un ṣùgbọ́n ó jáde kúrò ní àrọ́wọ́tó wọn ó tún padà lọ sí òdìkejì odò jọ́dánì níbi tí jòhánù ti ń ṣe ìrìbọmi ní àkọ́kọ́ ó bá ń gbé ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ń sọ pé. jòhánù kò ṣe iṣẹ́ ìyanu kankan ṣùgbọ́n gbogbo ohun tí ó sọ nípa ọkùnrin yìí ni ó rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá gbà á gbọ́ níbẹ̀. jòhánù orí kọkànlá ọkùnrin kan tí ń jẹ́ lásàrù ń ṣàìsàn ní bẹ́tánì ni ó ń gbé ní ìlú kan náà pẹ̀lú Maria àti Màtá arábìnrin rẹ̀ Maria yìí ni obìnrin tí ó tú òróró olóòórùn dídùn sára Olúwa ní ọjọ́ kan tí ó fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ Jésù Lásárù tí ó ń ṣàìsàn jẹ́ arákùnrin Maria yìí àwọn arábìnrin méjèèjì yìí ránṣẹ́ lọ sọ́dọ̀ Jésù pé. Olúwa ẹni tí o fẹ́ràn ń ṣàìsàn. nígbà tí Jésù gbọ́ ó ní àìsàn yìí kì í ṣe ti ikú fún ògo Ọlọ́run ni kí a lè ṣe ọmọ Ọlọ́run lógo nípa rẹ̀ ni. Jésù fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásárù nígbà tí Jésù gbọ́ pé Lásárù ń ṣàìsàn kò kúrò ní ibi tí ó wà fún ọjọ́ méjì lẹ́yìn náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olùkọ́ni láìpẹ́ yìí ni àwọn júù ń fẹ́ sọ ọ́ ní òkúta o tó fẹ́ lọ síbẹ̀. jésù ní. ṣe bí wákàtí méjìlá ni ó wà nínú ọjọ́ kan bí ẹnikẹ́ni bá ń rìn ní ọ̀sán kò ní í kọsẹ̀ nítorí ó ń fi ìmọ́lẹ̀ ayé yìí ríran ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń rìn lálẹ́ ní í kọsẹ̀ nítorí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. lẹ́yìn tí ó ti sọ báyìí tán ó sọ fún wọn pé lásàrò ọ̀rẹ́ wa ti sùn mo ń lọ jí i. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olúwa bí ó bá sùn yóò tún jí. ohun tí jésù ń sọ̀rọ̀ bá ní ikú lásàrò ṣùgbọ́n wọ́n rò pé nípa oorun sísùn ni ó ń sọ nígbà náà ni jésù wá wí fún wọn pàtó pé. lásàrò ti kú ó dùn mọ́ mi nítorí yín pé n kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́ ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀ nígbà náà ni tọ́másì tí wọ́n ń pè ní dídímù tí ìtumọ̀ rẹ̀ jẹ́ ìbejì sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pé. ẹ jẹ́ kí a lọ kí àwa náà lè bá a kú. nígbà tí jésù dé ó rí i pé ó ti tó ọjọ́ mẹ́rin tí òkú náà ti wà nínú ibojì bẹ́tánì kò jìnnà sí jerusalem kò ju ibùsọ̀ méjì lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù ni wọ́n wá láti jerusalem sọ́dọ̀ mata àti maria láti tù wọ́n nínú nítorí ikú arákùnrin wọn nígbà tí màtá gbọ́ pé jésù ń bọ̀ ó jáde lọ pàdé rẹ̀ ṣùgbọ́n maria jókòó nínú ilé mata sọ fún jésù pé. olúwa ìbá jẹ́ pé o wà níhìn-ín arákùnrin mi kì bá ti kú ṣùgbọ́n ní ìsinsìnyí náà mo mọ̀ pé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 ǹjẹ́ o gba èyí gbọ́? ó dá lóhùn pé. bẹ́ẹ̀ ni olúwa mo gbàgbé pé ìwọ ni mẹ̀sáyà ọmọ ọlọ́run tí ó ń bọ̀ wá sí ayé. nígbà tí màtá ti sọ báyìí tán ó lọ pe maria arábìnrin rẹ̀ sí ìkọ̀kọ̀ ó ní. olùkọ́ni ti dé ó ń pè ọ́. bí maria ti gbọ́ ó dìde kíá ó bá lọ sọ́dọ̀ jésù jésù kò tí ì wọ ìlú wà ní ibi tí màtá ti pàdé rẹ̀ nígbà àwọn júù tí ó wà nínú ilé pẹ̀lú màríà tí wọ́n ń tù ú nínú rí i pé ó sáré dìde ó jáde àwọn náà tẹ̀lé e wọ́n ṣe bí ó ń lọ sí ibojì láti lọ sunkún ni nígbà tí dé ibi tí jésù wà bí ó ti rí i ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. olúwa ìbá pé o wà níhìn-ín arákùnrin mi kì ti kú. nígbà tí jésù rí tí ó ń sunkún tí àwọn júù tí ó bá a jáde tún ń sunkún orí rẹ̀ wú ọkàn rẹ̀ wá bàjẹ́ ó bi wọ́n pé. níbo ni ẹ tẹ́ ẹ sí. wọ́n sọ fún un pé. olúwa wá wò ó. ni jésù bá bú sẹ́kún nígbà náà ni àwọn júù sọ pé. ẹ ò rí bí ó ti fẹ́ràn rẹ̀ tó àwọn kan nínú wọn ń sọ pé. ọkùnrin yìí tí ó la ojú afọ́jú ǹjẹ́ kò lè ṣe é kí ọkùnrin yìí má fi kú. orí jésù tún wú ó bá lọ síbi ibojì nínú ihò òkúta ni ibojì náà wà òkúta sì wà ní ẹnu ọ̀nà rẹ̀ jésù wí fún wọn pé. ẹ gbé òkúta náà kúrò. màtá arábìnrin ẹni tí ó kú sọ fún un pé. olúwa ó ti ń rùn nítorí ó ti di òkú ọjọ́ mẹ́rin. jésù wí fún un pé. ṣé bí mo ti sọ fún ọ pé bí o bá gbàgbọ́ ìwọ yóò rí ògo ọlọ́run. wọ́n bá gbé òkúta náà kúrò jésù gbé ojú sókè ó ní. bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí o ń gbọ́ tèmi mo mọ̀ pé nígbà gbogbo ni ò ń gbọ́ tèmi ṣùgbọ́n nítorí ti àwọn ènìyàn tí ó dúró yíká ni mo ṣe sọ èyí kí wọ́n lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi níṣẹ́. nígbà tí ó ti sọ báyìí tán ó kígbe sókè pé. lásàrù jáde wá. ẹni tí ó ti kú náà bá jáde pẹ̀lú aṣọ òkú tí wọ́n fi wé e lọ́wọ́ àti lẹ́sẹ̀ àti ọ̀já tí wọ́n fi dì í lójú jésù wí fún wọn pé. ẹ tú aṣọ kúrò lára rẹ̀ kí ẹ jẹ́ kí ó máa lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù tí ó wá sọ́dọ̀ Màríà gba Jésù gbọ́ nígbà tí wọ́n rí ohun tí ó ṣe ṣùgbọ́n àwọn kan nínú wọn lọ sọ́dọ̀ àwọn Farisí wọ́n lọ sọ ohun gbogbo tí Jésù ṣe àwọn olórí àlùfáà àti àwọn Farisí bá pe ìgbìmọ̀ wọ́n ní. kí ni a ó ṣe o nítorí ọkùnrin yìí ń ṣe iṣẹ́ ìyanu púpọ̀. bí a bá fi sílẹ̀ báyìí gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́ àwọn ará Róòmù yóò bá wá wọn yóò wó tẹ́ḿpìlì yìí bẹ́ẹ̀ ni wọn yóò pa orílẹ̀-èdè wa run. nígbà náà ni ọ̀kan nínú wọn káyáfà tí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà sọ fún wọn pé. ẹ kò mọ nǹkan kan ẹ kò rí i pé ó sàn kí ẹnìkan kú fún àwọn ènìyàn ju pé kí gbogbo orílẹ̀-èdè ṣègbé. kì í ṣe àròsọ ti ara rẹ̀ ni ó fi sọ gbólóhùn yìí ṣùgbọ́n nítorí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ àsọtẹ́lẹ̀ ni pé jésù yóò kú fún orílẹ̀-èdè wọn kì í wá ṣe fún orílẹ̀-èdè wọn nìkan ṣùgbọ́n kí àwọn ọmọ ọlọ́run tí ó fọ́nká lè papọ̀ di ọ̀kan láti ọjọ́ náà ni wọ́n ti ń gbèrò ọ̀nà tí wọn yóò fi pa jésù nítorí náà jésù kò rìn ní gbangba mọ́ láàrin àwọn júù ṣùgbọ́n ó kúrò níbẹ̀ ó lọ sí ìlú kan lẹ́bàá aṣálẹ̀ tí ó ń jẹ́ efuraimu níbẹ̀ ni ó ń gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá ti àwọn júù ọ̀pọ̀ ènìyàn gòkè lọ sí jerusalem láti ìgbèríko kí ó tó tó àkókò àjọ̀dún kí wọ́n lè ṣe ìwẹ̀mọ́ fún àjọ̀dún náà wọ́n bẹ̀rẹ̀ sí wá jésù wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí wọ́n ti dúró nínú tẹ́ḿpìlì pé. kí ni ẹ rò ǹjẹ́ ó jẹ́ wá sí àjọ̀dún yìí. àwọn olórí àlùfáà àti àwọn farisí ti pàṣẹ pé ẹnikẹ́ni tí ó bá mọ ibi tí Jésù wà kí ó wá sọ kí wọ́n lè mú un. Jòhánù orí kejìlá nígbà tí àjọ̀dún ìrékọjá ku ọjọ́ mẹ́fà Jésù lọ sí Bẹ́tánì níbi tí Lásárù wà ẹni tí ó kú tí Jésù jí dìde wọ́n ṣe àsè kan fún un níbẹ̀ Màtá ń ṣe ètò gbígbé oúnjẹ kalẹ̀ Lásárù wà nínú àwọn tí ó ń bá Jésù jẹun nígbà náà ni Màríà dé ó mú ìgò kékeré kan lọ́wọ́ ojúlówó òróró ìpara kan olówó iyebíye ni ó wà nínú ìgò náà ó bá tú òróró yìí sí Jésù lẹ́sẹ̀ ó ń fi irun orí rẹ̀ nù ú òórùn òróró náà bá gba gbogbo ilé Júdásì Ìsíkáríótù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹni tí yóò fi ilé àwọn ọ̀tá lọ́wọ́ sọ pé. kí ló dé tí a kò ta òróró yìí ní nǹkan bí ọ̀ọ́dúnrún owó fàdákà kí a pín fún àwọn tálákà. kì í ṣe nítorí pé ó bìkítà fún àwọn tálákà ni ó ṣe sọ bẹ́ẹ̀ nítorí pé ó jẹ́ olè ni òun ni akápò a máa jí nínú owó tí wọ́n bá fi pamọ́ jésù dá a lóhùn pé. fi í sílẹ̀ jẹ́ kí ó fi pamọ́ di ọjọ́ ìsìnkú mi nígbà gbogbo ni àwọn tálákà wà lọ́dọ̀ yín ṣùgbọ́n èmi kò ní í sí lọ́dọ̀ yín nígbà gbogbo nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù mọ̀ pé jésù wà ní bẹ́tánì wọ́n lọ síbẹ̀ kì í ṣe nítorí ti jésù nìkan ṣùgbọ́n nítorí kí wọ́n lè rí lásàrù tí jésù jí dìde kúrò nínú òkú àwọn olórí àlùfáà bá pinnu láti pa lásàrù nítorí pé nítorí rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn júù ṣe ń kúrò nínú ẹ̀sìn wọn tí wọ́n ń gba jésù gbọ́ ní ọjọ́ kejì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wá ṣe àjọ̀dún gbọ́ pé jésù ń bọ̀ wá sí jerúsálẹ́mù wọ́n bá mú ìmọ̀ ọ̀pẹ wọ́n jáde lọ pàdé rẹ̀ wọ́n ń kígbe pé. jésù rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó bá gùn ún gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. a bẹ̀rù mọ́ ọ̀dọ́mọbìnrin síónì wò ọba rẹ̀ ń bọ̀ wá ó ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. gbogbo nǹkan wọ̀nyí kò yé àwọn ọmọ yìí rẹ̀ ní àkókò yìí ṣùgbọ́n nígbà tí a ti ṣe Jésù lógo wọ́n rántí pé a ti kọ gbogbo nǹkan wọ̀nyí nípa rẹ̀ àti pé wọ́n ti ṣe gbogbo nǹkan wọ̀nyí sí i àwọn ènìyàn tí wọ́n wà pẹ̀lú Jésù nígbà tí ó fi pe Lásárù jáde kúrò nínú ibojì tí ó jí i kúrò nínú òkú ń ròyìn ohun tí wọ́n rí i nítorí èyí ni àwọn ènìyàn ṣe lọ pàdé rẹ̀ nígbà tí wọ́n gbọ́ pé ó ṣe iṣẹ́ ìyanu yìí àwọn Farisí bá ń bá ara wọn sọ pé. ẹ jókòó lásán ni òfo ní gbogbo làálàá yín já sí ẹ kò rí pé gbogbo ènìyàn ni wọ́n ti tẹ̀lé tán. àwọn gíríkì mélòó kan wà nínú àwọn tí ó gòkè lọ sí jerúsálẹ́mù láti jọ́sìn ní àkókò àjọ̀dún náà wọ́n lọ sọ́dọ̀ Fílípì tí ó jẹ́ ará bẹtisáídà ìlú kan ní Gálílì wọ́n sọ fún un pé. alàgbà a fẹ́ rí Jésù. Fílípì sọ fún Áńdérù Áńdérù àti Fílípì bá jọ lọ sọ fún Jésù Jésù dá wọn lóhùn pé. àkókò náà dé wàyí tí a ó ṣe ọmọ ènìyàn lógo mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ yọ irúgbìn kan kò bá bọ́ sílẹ̀ kí ó kú òun nìkan ni yóò dá wà ṣùgbọ́n bí ó bá kú á mú ọ̀pọ̀lọpọ̀ èso wá ẹni tí ó bá fẹ́ràn ẹ̀mí rẹ̀ yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí yóò pa á mọ́ títí di ìyà àìnípẹ̀kun bí ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ ìránṣẹ́ mi ó ní láti tẹ̀lé mi níbi tí èmi alára bá wà níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà bí ẹnikẹ́ni bá jẹ́ ìránṣẹ́ mi bàbá mi yóò dá a lọ́lá. jésù bá tún sọ pé. ọkàn mi dàrú ní ìsinsìnyí kí ni n bá wí ọkàn kan sọ pé kí n wí pé bàbá yọ mí kúrò nínú àkókò yìí ṣùgbọ́n nítorí àkókò yìí gan-an ni mo ṣe wá sí ayé bàbá ṣe orúkọ rẹ lógo. ohun kan bá wá láti ọ̀run ó ní. mo ti ṣe é lógo náà èmi ó sì tún ṣe é lógo sí i. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n dúró tí wọ́n gbọ́ ń sọ pé àrá sán àwọn ẹlòmíràn ń sọ pé. áńgẹ́lì ló bá a sọ̀rọ̀. jésù wí fún wọn pé. ohun yìí kò wá nítorí tèmi bí kò ṣe nítorí tiyín àkókò tó fún ìdájọ́ ayé yìí nísinsìnyí náà ò lé aláṣẹ ayé yìí jáde ní tèmi bí a bá gbé mi sókè kúrò láyé n ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ mi. ó sọ èyí ó fi ṣe àkàwé irú ikú tí yóò kú àwọn ènìyàn bi í pé. a gbọ́ nínú òfin pé mẹ̀sáyà wà títí láé kí ni ìtumọ̀ ohun tí ó sọ pé dandan ni kí a gbé ọmọ ènìyàn sókè ta ni ń jẹ́ ọmọ ènìyàn. jésù dá wọn lóhùn pé. ìmọ́lẹ̀ wà láàrin yín fún àkókò díẹ̀ sí i ẹ máa rìn níwọ̀n ìgbà tí ẹ ní ìmọ́lẹ̀ kí òkùnkùn má bàa bò yín mọ́lẹ̀ ẹni tí ó bá ń rìn nínú òkùnkùn kò mọ ibi tí ó ń lọ níwọ̀n ìgbà tí ẹ ní ìmọ́lẹ̀ ẹ gba ìmọ́lẹ̀ náà gbọ́ kí ẹ lè jẹ ọmọ ìmọ́lẹ̀. nígbà tí jésù sọ báyìí tán ó fara pamọ́ fún wọn bí ó tilẹ̀ jẹ́ pé jésù ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lójú wọn síbẹ̀ wọn kò gbà á gbọ́ èyí mú kí ọ̀rọ̀ wòlíì àìsáyà ṣẹ nígbà tí ó sọ pé. olúwa ta ni ó gba ìròyìn wa gbọ́ ta ni a fi agbára olúwa hàn fún. nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́ nítorí àìsáyà tún sọ pé ojú wọn ti fọ́ ọkàn wọn sì ti le kí wọn má bàa fi ojú wọn ríran kí òye má bàa yé wọn kí wọn má bàa yí padà kí wọn má bàa wò wọ́n sàn. àìsáyà sọ nǹkan wọ̀nyí nítorí ó rí ògo jésù ó wá sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣáájú gbà á gbọ́ ṣùgbọ́n wọn kò jẹ́wọ́ nítorí wọ́n bẹ̀rù àwọn farisí kí wọ́n má bàa yọ wọ́n kúrò nínú àwùjọ nítorí wọ́n fẹ́ràn ìyìn ènìyàn ju ìyìn Ọlọ́run lọ Jésù bá kígbe pé. ẹni tí ó bá gbà mí gbọ́ kì í ṣe èmi ni ó gbàgbọ́ bí kò ṣe ẹni tí ó rán mi níṣẹ́ ẹni tí ó bá rí mi ó rí ẹni tí ó rán mi mo wá sínú ayé bí ìmọ́lẹ̀ kí ẹni tí ó bá gbà mí gbọ́ má bàa wà nínú òkùnkùn bí ẹnikẹ́ni bá gbọ́ ọ̀rọ̀ mi tí kò bá pa á mọ́ èmi kò ní í dá a lẹ́jọ́ nítorí n kò wá sí ayé láti ṣe ìdájọ́ ṣùgbọ́n mo wá láti gba aráyé là ẹni tí ó bá kọ̀ mí tí kò gba ọ̀rọ̀ mi gbọ́ ó ní ohun tí yóò dá lẹ́jọ́ ọ̀rọ̀ tí mo ti sọ ni yóò dá a lẹ́jọ́ ní ọjọ́ ìkẹyìn nítorí kì í ṣe ọ̀rọ̀ tí ara mi ni mò ń sọ bí kò ṣe ti bàbá tí ó rán mi níṣẹ́ tí ó ti fún mi ní àṣẹ ohun tí n ó sọ àti ohun tí n ó wí mo mọ̀ pé òfin rẹ̀ ń tọ́ni sí ìyè àìnípẹ̀kun nítorí náà bí baba ti sọ fún mi pé kí n wí bẹ́ẹ̀ gan-an ni mò ń sọ. Jòhánù orí kẹtàlá nígbà tí àkókò àjọ̀dún ìrékọjá ku ọjọ́ kan Jésù mọ̀ pé àkókò tó tí òun yóò kúrò láyé yìí lọ sọ́dọ̀ bàbá fífẹ́ tí ó fẹ́ràn àwọn ènìyàn rẹ̀ tó wà láyé yìí ó fẹ́ràn wọn dé òpin bí wọ́n ti ń jẹun èṣù ti fi sí júdásì ọmọ símónì iskariotu lọ́kàn láti fi jésù lé àwọn ọ̀tá lọ́wọ́ jésù mọ̀ pé baba ti fi ohun gbogbo lé òun lọ́wọ́ àti pé ọ̀dọ̀ ọlọ́run ni òun ti wá ọ̀dọ̀ ọlọ́run ni òun sì ń lọ ó bá dìde nídìí oúnjẹ ó bó agbádá rẹ̀ sílẹ̀ ó mú aṣọ ìnura ó lọ ọmọ ìbàdí ó bu omi sínú àwo kòtò kan ó bẹ̀rẹ̀ sí í fọ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ń fi aṣọ ìnura tí ó lọ́ mọ́ ìbàdí nù wọ́n lẹ́sẹ̀ nígbà tí ó dé ọ̀dọ̀ símọ́nì pétérù pétérù bí i pé. olúwa ìwọ ni o fẹ́ fọ ẹsẹ̀ mi. jésù dá a lóhùn pé. o kò mọ ohun tí mò ń ṣe ní ìsinsìnyí ṣùgbọ́n yóò yé ọ tí ó bá yá. pétérù dá a lóhùn pé. o kò ní fọ ẹsẹ̀ mi láéláé. Lai lai jésù wí fún un pé. bí n kò bá wẹ̀ ọ́ a jẹ́ pé ìwọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi. símọ́nì pétérù bá sọ fún un pé. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ olúwa ẹsẹ̀ mi nìkan kọ́ àti ọwọ́ àti orí mi ni kí o fọ̀ pẹ̀lú. jésù wí fún un pé. ẹni tí ó bá ti wẹ̀ nílé tí ó bá jáde kò sí ohun tí ó kù ju pé kí a fọ ẹsẹ̀ rẹ̀ lọ gbogbo ara rẹ̀ á wá di mímọ́ ẹ̀yin mọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo yín. ó ti mọ ẹni tí yóò fi òun lé àwọn ọ̀tá lọ́wọ́ nítorí náà ni ó ṣe sọ pé kì í ṣe gbogbo yín ni ó mọ́ nígbà tí ó ti fọ ẹsẹ̀ wọn tán ó wọ agbádá rẹ̀ ó bá tún jókòó ó wá bi wọ́n pé. ǹjẹ́ ẹ mọ ohun tí mò ń ṣe sí yín ẹ̀ ń pè mí ní olùkọ́ni àti olúwa ó dára nítorí bẹ́ẹ̀ ni mo jẹ́ bí èmi olúwa àti olùkọ́ni yín bá fọ ẹsẹ̀ yín ó yẹ kí ẹ máa fọ ẹsẹ̀ ẹnìkejì yín àpẹẹrẹ ni mo fi fún yín pé gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹrú kò ju olúwa rẹ̀ lọ ìránṣẹ́ kò ju ẹni tí ó rán níṣẹ́ lọ bí ẹ bá mọ nǹkan wọ̀nyí ẹ ò láyọ̀ bí ẹ bá ń ṣe wọ́n gbogbo yín kọ́ ni ọ̀rọ̀ mi yìí kàn mo mọ àwọn tí mo yàn ṣùgbọ́n ìwé mímọ́ ní láti ṣẹ tí ó sọ pé ẹni tí ó ń bá mi jẹun ni ó jì mí lẹ́sẹ̀ mo wí fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹlẹ̀ kí ẹ lè mọ ẹni tí èmi ṣe nígbà tí ó bá ti ṣẹlẹ̀ tán mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gba ẹnikẹ́ni tí mo rán níṣẹ́ èmi ni ó gbà ẹni tí ó bá gbà mí ó gba ẹni tí ó rán mi níṣẹ́. nígbà tí jésù sọ báyìí tán ọkàn rẹ̀ dàrú ó bá wí tẹ̀dùntẹ̀dùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín ni yóò fi mí lé àwọn ọ̀tá lọ́wọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí wo ara wọn lójú nítorí ohun tí jésù sọ rú wọn lójú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn jésù ẹni tí ó fẹ́ràn jókòó níbi oúnjẹ ó súnmọ́ jésù pẹ́kípẹ́kí símọ́nì pétérù bá ṣẹ́jú sí i pé kí ó béèrè pé ta ni ọ̀rọ̀ náà ń bá wí nígbà náà ni ọmọ ẹ̀yìn náà túbọ̀ súnmọ́ jésù sí i ó bi í pé. olúwa ta ni rí. jésù dáhùn pé. ẹni tí mo bá fún ní òkèlè lẹ́yìn tí mo bá ti fi run ọbẹ̀ tán ni ẹni náà. nígbà tí ó ti fi òkèlè run ọbẹ̀ ó mú un fún júdásì ọmọ ìsíkáríòtù lẹ́yìn tí júdásì ti gba òkèlè náà sátánì wọ inú rẹ̀ jésù bá wí fún un pé. tètè ṣe ohun tí o ní ṣe kò sí ẹnìkan nínú àwọn tí wọ́n jọ ń jẹun tí ó mọ ìdí tí jésù fi sọ ọ̀rọ̀ yìí fún un nígbà tí ó jẹ́ pé júdásì ni akápò àwọn mìíràn ń rò pé ohun tí jésù sọ fún un ni pé kí ó lọ ra àwọn ohun tí wọn ó lò fún àjọ̀dún ìrékọjá tàbí ohun tí wọn ó fún àwọn tálákà lẹ́sẹ̀kẹsẹ̀ tí júdásì ti gba òkèlè náà tán ó jáde lọ ilẹ̀ ti ṣú nígbà náà nígbà tí júdásì jáde jésù wípé. nísinsìnyí ni ògo ọmọ ènìyàn wá yọ ògo ọlọ́run pàápàá yọ lára ọmọ ènìyàn bí ògo ọlọ́run bá wá yọ lára rẹ̀ ọlọ́run fúnra rẹ̀ yóò mú kí ògo ọmọ ènìyàn yọ lọ́gán ni yóò mú kí ògo rẹ̀ yọ ẹ̀yin ọmọ àkókò díẹ̀ ni mo ní sí i pẹ̀lú yín ẹ ó wá mi ṣùgbọ́n bí mo ti sọ fún àwọn Júù pé níbi tí mò ń lọ ẹ̀yin kò ní lè dé ibẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní ìsinsìnyí òfin tuntun ni mo fi fún yín pé kí ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín ni kí ẹ fẹ́ràn ara yín èyí ni yóò jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé ọmọ ẹ̀yìn mi ni bí ẹ bá fẹ́ràn ara yín. símọ́nì pétérù bí i pé olúwa níbo ni ò lọ jésù dá a lóhùn pé níbi tí mò ń lọ ìwọ kò lè tẹ̀lé mi ní ìsinsìnyí ṣùgbọ́n nígbà tí ó bá yá ìwọ ò tẹ̀lé mi. pétérù bí i pé olúwa kí ló dé tí n kò lè tẹ̀lé ọ nísinsìnyí mo ṣetán láti kú nítorí rẹ. jésù dá a lóhùn pé. o ṣetán láti kú nítorí mi mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé kí àkùkọ tó kọ ìwọ ò ṣẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. jòhánù orí kẹrìnlá. ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba ọlọ́run gbọ́ kí ẹ sì gba èmi náà gbọ́ yàrá púpọ̀ ni ó wà nínú ilé bàbá mi bí kò bá ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ wọn ò sọ fún yín pé mò ń lọ pèsè àyè sílẹ̀ dè yín bí mo bá lọ pèsè àyè sílẹ̀ dè yín n ó tún padà wá láti mú yín lọ sọ́dọ̀ ara mi kí ẹ lè wà níbi tí èmi pàápàá bá wà ẹ kúkú ti mọ ọ̀nà ibi tí mò ń lọ. Tómásì wí fún un pé Olúwa a kò mọ ibi tí ò ń lọ báwo ni a ti ṣe lè mọ ọ̀nà ibẹ̀. Jésù wí fún un pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi bí ẹ bá ti mọ̀ mí ẹ ó mọ bàbá mi láti àkókò yìí ẹ ti mọ̀ ọ́ ẹ sì ti rí i. Fílípì sọ fún un pé. Olúwa fi bàbá hàn wá èyí náà sì tó wa. Jésù wí fún un pé. bí mo ti pẹ́ lọ́dọ̀ yín tó yìí síbẹ̀ ìwọ kò mọ̀ mí Fílípì ẹni tí ó bá ti rí mi ti rí baba kí ló dé tí o fi tún sọ pé fi baba hàn wá àbí o kò gbàgbọ́ pé mo wà nínú baba àti pé baba wà nínú mi ni èmi fúnra mi kọ́ ni mò ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín baba tí ó ń gbé inú mi ni ó ń ṣe iṣẹ́ rẹ̀ ẹ gbà mí gbọ́ pé mo wà nínú baba àti pé baba wà nínú mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ gbà mí gbọ́ nítorí iṣẹ́ wọ̀nyí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbà mí gbọ́ yóò ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe yóò tilẹ̀ ṣe àwọn iṣẹ́ tí ó ju ìwọ̀nyí lọ nítorí mò ń lọ sọ́dọ̀ bàbá èmi yóò ṣe ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi kí ògo bàbá lè yọ lára ọmọ ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ mi ní orúkọ mi èmi yóò ṣe é bí ẹ bá fẹ́ràn mi ẹ ò pa òfin mi mọ́ ó béèrè lọ́wọ́ bàbá yóò wá fún yín ní alátìlẹ́yìn mìíràn tí yóò wà pẹ̀lú yín títí láé òun ni ẹ̀mí tí ń fi òtítọ́ Ọlọ́run hàn ayé kò lè gbà á nítorí ayé kò rí i bẹ́ẹ̀ ni kò mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ ọ́ nítorí ó ń bá yín gbé ó sì wà nínú yín èmi kò ní fi yín sílẹ̀ bí aláìlára mo ń padà bọ̀ wá sọ́dọ̀ yín láìpẹ́ ayé kò ní rí mi mọ́ ṣùgbọ́n ẹ̀yin yóò rí mi nítorí èmi wà láàyè ẹ̀yin náà yóò wà láàyè ní ọjọ́ náà ẹ̀yin yóò mọ̀ pé èmi wà nínú bàbá mi àti pé ẹ̀yin wà nínú mi èmi náà sì wà nínú yín ẹni tí ó bá gba òfin mi tí ó sì pa wọ́n mọ́ òun ni ó fẹ́ràn mi ẹni tí ó bá fẹ́ràn mi bàbá mi yóò fẹ́ràn rẹ̀ èmi náà yóò fẹ́ràn rẹ̀ n ó sì fi ara mi hàn án. júdásì kejì kì í ṣe júdásì ìsíkáríòtù bíi pé. olúwa kí ló dé tí o ṣe wí o kò ní fi ara rẹ hàn aráyé ṣùgbọ́n àwa ni ìwọ ó fi ara hàn. jésù dá a lóhùn pé. ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn mi yóò tẹ̀lé ọ̀rọ̀ mi bàbá mi yóò fẹ́ràn rẹ̀ èmi àti bàbá mi yóò wá sọ́dọ̀ rẹ̀ a ó fi ọ̀dọ̀ rẹ̀ ṣe ibùgbé ẹni tí kò bá fẹ́ràn mi kò ní tẹ̀lé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ kì í ṣe tèmi ti bàbá tí ó rán mi níṣẹ́ ni mo ti sọ nǹkan wọ̀nyí fún yín nígbà tí mo sì wà lọ́dọ̀ yín ṣùgbọ́n alátìlẹ́yìn náà ẹ̀mí mímọ́ tí baba yóò rán wá ní orúkọ mi ni yóò kọ́ yín tí yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín àlàáfíà mi ni mo fún yín kì í ṣe bí ayé tí fúnni ni mo fún yín ẹ má jẹ́ kí ọkàn yín dàrú ẹ má sì jẹ́ kí ẹ̀rù bà yín ẹ gbọ́ nígbà tí mo sọ fún yín pé mò ń lọ ṣùgbọ́n n ó tún padà wá sọ́dọ̀ yín bí ẹ bá fẹ́ràn mi ni yíyọ̀ ni ẹ bá máa yọ̀ pé mò ń lọ sọ́dọ̀ bàbá nítorí bàbá jù mí lọ mo wí fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹlẹ̀ kí ẹ lè gbàgbọ́ nígbà tí ó bá ṣẹlẹ̀ tán n kò tún ní ohun púpọ̀ bá yín sọ mọ́ nítorí aláṣẹ ayé yìí ń bọ̀ kò ní agbára kan lórí mi ṣùgbọ́n kí ayé lè mọ̀ pé mo fẹ́ràn bàbá ni mo ṣe ń ṣe bí bàbá ti pàṣẹ fún mi ẹ dìde ẹ jẹ́ kí a kúrò níhìn-ín. Jòhánù orí kẹẹ̀ẹ́dógún èmi ni àjàrà tòótọ́ bàbá mi ni àgbẹ̀ tí ń mójú tó ọgbà àjàrà gígé ni yóò gé gbogbo ẹ̀ka ara mi tí kò bá so èso ṣùgbọ́n yóò ré ọwọ́ gbogbo ẹ̀ka tí ó bá ń so èso kí wọ́n lè mọ̀ kí wọ́n sì lè máa so sí i lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ti di mímọ́ nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín ẹ máa gbé inú mi èmi ò máa gbé inú yín gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ àfi bí ó bá wà lára igi bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kò lè so èso àfi bí ẹ bá ń gbé inú mi èmi ni àjàrà ẹ̀yin ni ẹ̀ka ẹni tí ó bá ń gbé inú mi tí èmi náà sì ń gbé inú rẹ̀ yóò máa so èso púpọ̀ ẹ kò lè dá ohunkóhun ṣe lẹ́yìn mi bí ẹnikẹ́ni kò bá gbé inú mi a ó jù ú sóde bí ẹ̀ka yóò sì gbẹ wọn ò mu wọn ò sì fi dáná yóò bá jóná. No? bí ẹ bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ ẹ ó sì rí i gbà báyìí ni ògo bàbá mi yóò ṣe yọ pé kí so ọ̀pọ̀lọpọ̀ èso bẹ́ẹ̀ ni ẹ ó ṣe jẹ́ ọmọ ẹ̀yìn mi gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ràn mi bẹ́ẹ̀ mo fẹ́ràn yín ẹ máa gbé inú ìfẹ́ mi bí ẹ pa òfin mi mọ́ ẹ ó máa gbé inú mi gẹ́gẹ́ bí mo ti pa òfin bàbá mi mọ́ mo sì ń gbé inú ìfẹ́ mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ayọ̀ mi lè wà nínú yín kí ẹ lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ àṣẹ mi nìyí ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín kò sí ẹni tí ó ní ìfẹ́ tí ó ju èyí lọ pé ẹnìkan kú nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ní bí ẹ bá ń ṣe gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín n kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́ nítorí ọmọ ọ̀dọ̀ kì í mọ ohun tí ọ̀gá rẹ̀ ń ṣe ṣùgbọ́n mo pè yín ní ọ̀rẹ́ nítorí ohun gbogbo tí mo ti gbọ́ lọ́dọ̀ bàbá mi ni mo ti fi hàn yín kì í ṣe ẹ̀yin ni ẹ yàn èmi ni mo yàn yín tí mo rán yín pé kí ẹ lọ máa so èso tí kò ní bàjẹ́ kí bàbá lè fún yín ní ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi àṣẹ yìí ni mo pa fún yín ẹ fẹ́ràn ara yín bí aráyé bá kórìíra yín kí ẹ mọ̀ pé èmi ni wọ́n kọ́ kórìíra ṣáájú yín bí ó bá jẹ́ pé ti ayé ni yín ayé ìbá fẹ́ràn yín bí àwọn ẹni tirẹ̀ ṣùgbọ́n ẹ kì í ṣe ti ayé nítorí mo ti yàn yín kúrò nínú ayé ìdí rẹ̀ nìyí tí ayé fi kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò ju ọ̀gá rẹ̀ lọ bí wọ́n bá ṣe inúnibíni mi wọn yóò ṣe inúnibíni yín bí wọ́n bá pa ọ̀rọ̀ mi mọ́ wọn yóò pa ti ẹ̀yin náà mọ́ wọn yóò ṣe gbogbo nǹkan wọ̀nyí sí yín nítorí tèmi nítorí wọn kò mọ ẹni tí ó rán mi níṣẹ́ bí n kò bá wá láti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọn kò ní àwáwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórìíra mi kórìíra bàbá mi bí n kò bá ṣe irú iṣẹ́ tí ẹnikẹ́ni kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n ti rí àwọn iṣẹ́ mi síbẹ̀ wọ́n kórìíra èmi àti bàbá mi èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn lè ṣẹ pé wọ́n kórìíra mi láì nídìí nígbà tí alátìlẹ́yìn tí wọ́n rán sí yín láti ọ̀dọ̀ bàbá bá dé àní ẹ̀mí tí ń fi òtítọ́ ọlọ́run hàn tí ó wá láti ọ̀dọ̀ bàbá yóò jẹ́rìí nípa mi ẹ̀yin náà yóò sì jẹ́rìí mi nítorí ẹ ti wà pẹ̀lú mi láti ìbẹ̀rẹ̀ iṣẹ́ mi. Jòhánù orí kẹrìndínlógún. mo sọ gbogbo nǹkan yìí fún yín kí ìgbàgbọ́ yín má bàa yẹ̀ wọn yóò lé yín jáde kúrò nínú ilé ìpàdé wọn èyí nìkan kọ́ àkókò ń bọ̀ tí ó jẹ́ pé ẹni tí ó bá ṣe ikú pa yín yóò rò pé òun ṣe iṣẹ́ ìsìn sí Ọlọ́run ni wọn yóò ṣe nǹkan wọ̀nyí nítorí wọn kò mọ bàbá wọn kò sì mọ̀ mí ṣùgbọ́n mo ti sọ gbogbo nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè rántí pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ nígbà tí ó bá yá tí wọ́n bá ń ṣe é sí yín n kò sọ àwọn nǹkan wọ̀nyí fún yín láti ìbẹ̀rẹ̀ nítorí mo wà lọ́dọ̀ yín ṣùgbọ́n ní ìsinsìnyí mo ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi níṣẹ́ ẹnì kankan nínú yín kò wí pé níbo ni ò ń lọ ṣùgbọ́n ìbànújẹ́ kún ọkàn yín nítorí mo ti sọ nǹkan wọ̀nyí fún yín síbẹ̀ òtítọ́ ni mo sọ fún yín mo sọ fún yín pé kí n lọ nítorí bí n kò bá lọ alátìlẹ́yìn èyí tí mo wí kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n bí mo bá lọ n ó rán an sí yín nígbà tí ó bá dé yóò fi hàn aráyé pé wọ́n ti ṣìnà nínú èrò wọn nípa ẹ̀ṣẹ̀ àti nípa òdodo àti nípa ìdájọ́ Ọlọ́run wọ́n ti ṣìnà nínú èrò wọn nípa ẹ̀ṣẹ̀ nítorí pé wọn kò gbà mí gbọ́ wọ́n ṣìnà ní ti òdodo nítorí mo ń lọ sọ́dọ̀ baba ẹ kò sì ní rí mi mọ́ wọ́n ṣìnà ní ti ìdájọ́ nítorí pé Ọlọ́run ti dá aláṣẹ ayé yìí lẹ́bi ọ̀rọ̀ tí mo tún fẹ́ bá yín sọ pọ̀ ṣùgbọ́n ọkàn yín kò lè gbà á ní ṣùgbọ́n nígbà tí ẹ̀mí òtítọ́ tí mo wí bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kò ní sọ ọ̀rọ̀ ti ara rẹ̀ gbogbo ohun tí ó bá gbọ́ ni yóò sọ yóò sọ àwọn ohun tí yóò ṣẹlẹ̀ fún yín yóò fi ògo mi hàn nítorí láti ọ̀dọ̀ mi ni yóò ti gba àwọn ohun tí yóò sọ fún yín tèmi ni ohun gbogbo tí bàbá ní ìdí nìyí tí mo ṣe sọ pé ohun tí ó bá gbà láti ọ̀dọ̀ mi ni yóò sọ fún yín láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ lẹ́yìn náà láìpẹ́ ẹ ò sì tún rí mi. àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. kí ni ìtumọ̀ ohun tí ó wí fún wa yìí láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ lẹ́yìn náà láìpẹ́ ẹ ó sì tún rí mi kí tún ni ìtumọ̀ nítorí mò ń lọ sọ́dọ̀ bàbá. wọ́n tún ń sọ pé. kí ni ìtumọ̀ láìpẹ́ tí ò ń wí yìí ohun tí ò ń sọ kò yé wa jésù mọ̀ pé wọ́n ń fẹ́ bi òun léèrè ọ̀rọ̀ yìí ó wá wí fún wọn pé. nítorí èyí ni ẹ ṣe ń bá ara yín jiyàn nítorí mo sọ pé láìpẹ́ ẹ kò ní rí mi mọ́ àti pé lẹ́yìn náà láìpẹ́ ẹ ò tún rí mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ó sunkún ẹ ó ṣọ̀fọ̀ ṣùgbọ́n inú aráyé yóò dùn ẹ ó dààmú ṣùgbọ́n ìdààmú yín yóò di ayọ̀ nígbà tí aboyún bá ń rọbí ó gbọ́dọ̀ jẹ́ ìrora nítorí àkókò ìkúnlẹ̀ rẹ̀ tó ṣùgbọ́n nígbà tí ó bá bímọ tán kò ní rántí gbogbo ìrora rẹ̀ mọ́ nítorí ayọ̀ pé ó bí ọmọ kan sínú ayé bákan náà ni inú yín bàjẹ́ ní ìsinsìnyí ṣùgbọ́n wọn ò tún rí yín inú yín yóò wá dùn ẹnikẹ́ni kò ní lè mú ayọ̀ yín kúrò lọ́kàn yín ní ọjọ́ náà ẹ kò ní bi léèrè ohunkóhun mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ohunkóhun tí ẹ bá béèrè lọ́dọ̀ bàbá ní orúkọ mi yóò fún yín ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi títí di ìsinsìnyí ẹ béèrè ẹ ó sì rí gbà kí ẹ lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí òwe bí òwe ni mo ti ń sọ àwọn nǹkan yìí fún yín ṣùgbọ́n àkókò ń bọ̀ nígbà tí n kò ní fi òwe bá yín sọ̀rọ̀ mọ́ kedere ni ó máa sọ̀rọ̀ nípa bàbá fún yín nígbà náà. No ní ọjọ́ náà ẹ ó béèrè nǹkan ní orúkọ mi n kò ní wí fún yín pé èmi yóò bá yín bẹ̀ baba nítorí baba fúnra rẹ̀ fẹ́ràn yín nítorí pé ẹ̀yin náà fẹ́ràn mi ẹ ti gbàgbọ́ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni mo ti wá mo wá láti ọ̀dọ̀ baba mo jáde wá sínú ayé n ó tún fi ayé sílẹ̀ láti lọ sọ́dọ̀ baba. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé kedere ni ò ń sọ̀rọ̀ nísinsìnyí o kò sọ̀rọ̀ lówe lówe mọ́ àwa mọ̀ wàyí pé o mọ ohun gbogbo kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí ènìyàn bá bí ọ́ kí o tó dáhùn ọ̀rọ̀ nítorí náà a gbàgbọ́ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni o ti wá. Jésù dá wọn lóhùn pé ẹ wá gbàgbọ́ ní ìsinsìnyí àkókò ń bọ̀ ó tilẹ̀ ti dé nígbà tí ẹ ó túká tí olúkúlùkù yín yóò lọ sí ilé rẹ̀ tí ẹ ó fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ èmi nìkan nítorí bàbá wà pẹ̀lú mi mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè ní àlàáfíà nípa wíwà nínú mi ẹ ò ní ìpọ́njú nínú ayé ṣùgbọ́n ẹ ṣe ara gírí mo ti ṣẹ́gun ayé. Jòhánù orí kẹtàdínlógún lẹ́yìn tí Jésù ti sọ ọ̀rọ̀ wọ̀nyí tán ó gbé ojú sókè ọ̀run ó ní. bàbá àkókò náà dé jẹ́ kí ògo rẹ̀ hàn lára ọmọ kí ògo ọmọ náà lè hàn lára rẹ gẹ́gẹ́ bí o ti fún un ní àṣẹ lórí ẹ̀dá gbogbo pé kí o lè fi ìyè àìnípẹ̀kun fún gbogbo ẹni tí o ti fún un ìyè àìnípẹ̀kun náà ni pé kí wọ́n mọ̀ ọ́ ìwọ ọlọ́run tòótọ́ kan ṣoṣo kí wọ́n sì mọ jésù kristi ẹni tí o rán níṣẹ́ èmi ti fi ògo fún ọ nínú ayé mo ti parí iṣẹ́ tí o fún mi ṣe ní ìsinsìnyí bàbá jẹ́ kí ògo rẹ hàn lára mi àní kí irú ògo tí mo ti ní pẹ̀lú rẹ kí a tó dá ayé tún hàn lára mi mo ti fi orúkọ rẹ hàn àwọn ènìyàn tí o fún mi nínú ayé tìrẹ ni wọ́n ìwọ ni o wá fi wọ́n fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ ní ìsinsìnyí ó ti yé wọn pé láti ọ̀dọ̀ rẹ ni ohun gbogbo tí o fún mi ti wá nítorí àwọn ọ̀rọ̀ tí o fún mi ni mo ti fún wọn wọ́n ti gba àwọn ọ̀rọ̀ náà ó ti wá yé wọn pé nítòótọ́ láti ọ̀dọ̀ rẹ ni mo ti wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni o rán mi níṣẹ́ àwọn ni mo ń gbàdúrà fún n kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n mò ń gbàdúrà fún àwọn tí o ti fún mi nítorí tìrẹ ni wọ́n ohun gbogbo tí mo ní tìrẹ ni ohun gbogbo tí ìwọ náà sì ní tèmi ni wọ́n ti jẹ́ kí ògo mi yọ èmi kò ní sí nínú ayé mọ́ ṣùgbọ́n àwọn wà nínú ayé èmi ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bàbá mímọ́ fi agbára orúkọ rẹ pa àwọn tí o ti fún mi mọ́ kí wọ́n lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa náà ti jẹ́ ọ̀kan nígbà tí mo wà lọ́dọ̀ wọn mo fi agbára orúkọ rẹ pa àwọn tí o ti fún mi mọ́ mo pa wọ́n mọ́ ọ̀kan nínú wọn kò ṣègbé àfi ọmọ ègbé kí ìwé mímọ́ lè ṣẹ ṣùgbọ́n ní ìsinsìnyí mo ń bọ̀ wá sọ́dọ̀ rẹ mo ń sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú ayé kí wọ́n lè ní ayọ̀ mi lẹ́kùnrẹ́rẹ́ nínú ọkàn wọn mo ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé kórìíra wọn nítorí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi náà kì í ti ṣe ti ayé n kò bẹ̀bẹ̀ pé kí o mú wọn kúrò nínú ayé ẹ̀bẹ̀ mi ni pé kí o pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ èṣù wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé fi òtítọ́ yà wọ́n sí mímọ́ fún ara rẹ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí o ti rán mi sí ayé bẹ́ẹ̀ ni mo rán wọn lọ sínú ayé nítorí tiwọn ni mo ṣe ya ara mi sí mímọ́ kí àwọn fúnra wọn lè di mímọ́ nínú òtítọ́ n kò gbàdúrà fún àwọn wọ̀nyí nìkan ṣùgbọ́n mo tún gbàdúrà fún àwọn tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn pé kí gbogbo wọn lè jẹ́ ọ̀kan mo gbàdúrà pé gẹ́gẹ́ bí ìwọ bàbá ti wà nínú mi tí èmi náà sì wà nínú rẹ kí àwọn náà lè wà nínú wa kí ayé lè gbàgbọ́ pé ìwọ ni o rán mi níṣẹ́ ògo tí o fi fún mi ni mo fi fún wọn kí wọ́n lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa náà ti jẹ́ ọ̀kan èmi nínú wọn àti ìwọ nínú mi kí wọ́n lè jẹ́ ọ̀kan ṣoṣo kí ayé lè mọ̀ pé ìwọ ni ó rán mi níṣẹ́ àti pé o fẹ́ràn wọn gẹ́gẹ́ bí o ti fẹ́ràn mi bàbá mo fẹ́ kí àwọn tí o fi fún mi wà pẹ̀lú mi níbi tí èmi gan-an bá wà kí wọ́n lè máa wo ògo tí o ti fún mi nítorí o ti fẹ́ràn mi kí a tó fi ìpele ayé sọlẹ̀ bàbá mímọ́ ayé kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ ó ti yé àwọn wọ̀nyí pé ìwọ ni ó rán mi níṣẹ́ ó ti mú kí orúkọ rẹ hàn sí wọn n sì tún fi hàn kí ìfẹ́ tí o fẹ́ mi lè wà nínú wọn kí èmi náà sì wà nínú wọn. Jòhánù orí kejìdínlógún lẹ́yìn tí Jésù ti gba àdúrà yìí tán òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde lọ sí òdìkejì àfonífojì odò kídírọ́nì ọgbà kan wà níbẹ̀ ó wọnú ọgbà náà òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì ẹni tí ó fi í fún àwọn ọ̀tá mọ ibẹ̀ nítorí ìgbà púpọ̀ ni jésù ti máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ júdásì bá mú àwọn ọmọ ogun àti àwọn ẹ̀ṣọ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn farisí wọ́n wá síbẹ̀ pẹ̀lú ògùṣọ̀ àti àtùpà àti àwọn ohun ìjà nígbà tí jésù rí ohun gbogbo tí yóò ṣẹlẹ̀ sí òun ó jáde lọ pàdé wọn ó bi wọn pé. ta ni ẹ̀ ń wá. wọ́n dá a lóhùn pé. jésù ará násárẹ́tì ni. ó sọ fún wọn pé. èmi gan-an nìyí. júdásì ẹni tí ó fi lé àwọn ọ̀tá lọ́wọ́ dúró pẹ̀lú wọn nígbà tí ó sọ fún wọn pé èmi gan-an nìyí wọ́n bì sẹ́yìn ni wọ́n bá ṣubú lulẹ̀ ó tún bi wọ́n pé. ta ni ẹ̀ ń wá. wọ́n dáhùn pé. jésù ará násárẹ́tì ni. jésù wí fún wọn pé. mo sọ fún yín pé èmi gan-an nìyí bí ó bá jẹ́ pé èmi ni ẹ̀ ń wá ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ. kí ọ̀rọ̀ tí ó ti sọ lè ṣẹ tí ó wí pé ọ̀kan kò ṣègbé nínú àwọn tí o ti fi fún mi nígbà náà ni simoni pétérù tí ó ní idà kan fà á yọ ó bá ṣá ẹrú olórí àlùfáà ó gé e létí ọ̀tún málíkù ni orúkọ ẹrú náà jésù bá sọ fún pétérù pé. ti idà rẹ bọ inú àkọ̀ àbí kí n má jẹ ìrora ńlá tí baba ti yàn fún mi mú. ní àwọn ọmọ ogun àti ọ̀gágun àti àwọn ẹ̀ṣọ́ àwọn júù bá mú jésù wọ́n dè é wọ́n kọ́kọ́ fà á lọ sí ọ̀dọ̀ anasi tí í ṣe baba ìyàwó káyáfà tí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà káyáfà yìí ni ó fi ìmọ̀ràn fún àwọn júù pé ó sàn kí ẹnìkan kú fún gbogbo ènìyàn ṣùgbọ́n símọ́nì pétérù ń tẹ̀lé jésù pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn kejì yìí jẹ́ ẹni tí olórí àlùfáà mọ̀ ṣùgbọ́n pétérù dúró lóde lẹ́bàá ẹnu ọ̀nà nígbà náà ni ọmọ ẹ̀yìn kejì tí olórí àlùfáà mọ̀ jáde ó bá mú pétérù wọ agbo ilé nígbà náà ni ọmọge tí ó ń ṣọ́nà sọ fún pétérù pé. ṣé kìí ṣe pé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí ni ọ́. pétérù dáhùn pé rárá o àwọn ẹrú àti àwọn ẹ̀ṣọ́ jọ dúró ní àgbàlá wọ́n yáná tí wọ́n fi èédú dá nítorí òtútù mú pétérù náà dúró dọ́dọ̀ wọn òun náà yáná olórí àlùfáà bi jésù nípa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti nípa ẹ̀kọ́ rẹ̀ jésù dá a lóhùn pé. ní gbangba ni èmi ti máa ń bá aráyé sọ̀rọ̀ nínú ilé ìpàdé àti nínú tẹ́ḿpìlì ni èmi ti máa ń kọ́ àwọn ènìyàn nígbà gbogbo níbi tí gbogbo àwọn Júù ń péjọ sí n kò sọ ohunkóhun níkọ̀kọ̀ kí ni òun bi mí sí bí àwọn tí ó ti gbọ́ ohun tí mo sọ fún wọn wọ́n mọ ohun tí mo sọ. bí ó ti sọ báyìí tán ni ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ tí ó dúró níbẹ̀ bá gbá Jésù létí ó ní. olórí àlùfáà ni ó dá lóhùn bẹ́ẹ̀ jésù dá a lóhùn pé. bí burúkú ni mo bá sọ wí ohun tí ó burú níbẹ̀ kí ayé gbọ́ tí ó bá jẹ́ rere ni mo sọ kí ló dé tí o fi lù mí. nígbà náà ni anasi fi jésù ránṣẹ́ ní dídè sí káyáfà olórí àlùfáà símọ́nì pétérù wà níbi tí ó dúró tí ó ń yaná wọ́n sọ fún un pé. ṣé kìí ṣe pé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni ọ́. ó sẹ́ ó ní rárá o ọ̀kan nínú àwọn ẹrú olórí àlùfáà tí ó jẹ́ bí ẹni tí pétérù gélé ti bi pétérù pé. ǹjẹ́ n kò rí ọ nínú ọgbà pẹ̀lú rẹ̀. pétérù tún sẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àkùkọ kan bá kọ. lẹ́yìn náà wọ́n mú jésù kúrò níwájú káyáfà lọ sí ààfin ilẹ̀ ti mọ́ ní àkókò yìí àwọn fúnra wọn kò wọ inú ààfin kí wọ́n má bàa di aláìmọ́ kí wọ́n bàa lè jẹ àsè ìrékọjá pílátù bá jáde lọ sọ́dọ̀ wọn lóde ó bi wọ́n pé. ẹ̀sùn wo ni ẹ fi kan ọkùnrin yìí. wọ́n dá a lóhùn pé. bí ọkùnrin yìí kò bá ṣe nǹkan burúkú ni a kì bá ti fà á yọ lọ́wọ́ fún ìdájọ́. pílátù sọ fún wọn pé. ẹ̀yin fúnra yín ẹ mú un lọ kí ẹ ṣe ìdájọ́ fún un fi òfin yín. ṣùgbọ́n àwọn júù sọ fún un pé a kò ní àṣẹ láti ṣe ìdájọ́ ikú fún ẹnikẹ́ni. gbólóhùn yìí jáde kí ọ̀rọ̀ jésù lè ṣẹ nígbà tí ó ń ṣàpẹẹrẹ bí ikú tí òun yóò kú. pílátù bá tún wọ ààfin lọ ó bi jésù pé. ṣé ìwọ ni ọba àwọn júù. jésù dáhùn pé. owó èyí fúnra rẹ ni àbí ẹlòmíràn ni ó sọ bẹ́ẹ̀ fún ọ nípa mi. pílátù dáhùn pé. èmi yìí ṣe júù bí àwọn ènìyàn rẹ àti àwọn olórí àlùfáà ni wọ́n fà ọ́ wá sọ́dọ̀ mi kí ni o ṣe. jésù dá a lóhùn pé ìjọba mi kì í ṣe ti ayé yìí bí ó bá jẹ́ ti ayé yìí ni ìjọba mi àwọn ìránṣẹ́ mi ìbá jà àwọn Júù kì bá ti lè mú mi ṣùgbọ́n ìjọba mi kì í ṣe ti ìhín. Pílátù wá bí pé. èyí ni pé ọba ni ọ́. Jésù dá a lóhùn pé ó ti fi ẹnu ara rẹ̀ wípé ọba ni mí nítorí rẹ̀ ni a ṣe bí mi nítorí bẹ́ẹ̀ ni mo ṣe wá sáyé kí n lè jẹ́rìí sí òtítọ́ gbogbo ẹni tí ó bá ń ṣe ti òtítọ́ yóò gbọ́ ohùn mi. pílátù bíi pé kí ni òtítọ́ nígbà tí ó ti sọ báyìí tán ó tún jáde lọ sọ́dọ̀ àwọn júù ó sọ fún wọn pé. èmi kò rí ẹ̀bi kankan tí ó jẹ ṣùgbọ́n ẹni àṣà kan pé dẹ́nìkan sílẹ̀ fún yín ní àkókò àjò kọjá ṣé ẹ fẹ́ kí n dá ọba àwọn sílẹ̀ sílẹ̀ fún yín. wọ́n tún kígbe pé. orúkọ bárábà ni kí o dá sílẹ̀ orúkọ bárábà ni kí o dá sílẹ̀ orúkọ bárábà ni kí o dá sílẹ̀. ọlọ́ṣà paraku ni bárábà yìí. Jòhánù orí kọkàndínlógún. nígbà náà ni pílátù mú jésù ó ní kí wọ́n nà án àwọn ọmọ ogun bá fi ìtàkùn ẹlẹ́gùn hun adé wọ́n fi dé e lórí wọ́n wọ̀ ọ́ ní ẹ̀wù kan bí ẹ̀wù àlàárì wọ́n wá ń lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ń kí i pé. bẹ́ẹ̀ ni wọ́n ń gbá létí. Pílátì tún jáde lọ sóde ó sọ fún àwọn Júù pé. mo mú tọ̀tọ̀ yìí bọ̀ wá sóde kí ẹ lè mọ̀ pé èmi kò rí pé ó jẹ̀bi ohunkóhun. nígbà náà ni Jésù jáde pẹ̀lú adé ẹ̀gún àti ẹ̀wù àlárì Pílátì wá sọ fún wọn pé. ẹ wò ó ọkùnrin náà nìyí nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ rí i wọ́n kígbe pé. àgbélébù bàbá àgbélébù bàbá àgbélébù. Pílátù sọ fún wọn pé ẹ̀yin fúnra yín ẹ mú kí ẹ kàn má àgbélébù nítorí ní tèmi n kò rí ẹ̀bi kankan tí ẹ jẹ. àwọn Júù dá a lóhùn pé. a ní òfin kan nípa òfin náà ikú ni ó tọ́ sí nítorí ó fi ara rẹ̀ ṣe ọmọ Ọlọ́run nígbà tí pílátù gbọ́ gbólóhùn yìí ẹ̀rù túbọ̀ bà á ó bá tún wọ ààfin lọ ó bi jésù pé níbo ni o ti wá ṣùgbọ́n jésù kò dá a lóhùn nígbà náà ni pílátù sọ fún un pé. èmi ni ìwọ kò dá lóhùn o kò mọ̀ pé mo ní àṣẹ láti dá ọ sílẹ̀ mo sì ní àṣẹ láti kàn ọ́ mọ́ àgbélébùú. jésù dá a lóhùn pé o kò ní àṣẹ lórí mi àfi èyí tí a fi fún ọ láti òkè wá nítorí náà ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ jù ni ẹni tí ó fà mí lé ọ lọ́wọ́. láti ìgbà náà ni pílátù ti ń wá ọ̀nà láti dá jésù sílẹ̀ ṣùgbọ́n àwọn júù ń kígbe pé. bí o bá dá ọkùnrin yìí sílẹ̀ ìwọ kì í ṣe ọ̀rẹ́ késárì gbogbo ẹni tí ó bá fi ara rẹ̀ jọba lòdì sí késárì. nígbà tí pílátù gbọ́ bẹ́ẹ̀ ó mú jésù jáde ó wá jókòó lórí pépélé ìdájọ́ níbì kan tí wọ́n ń pè ní pépélé olókùúta tí ń jẹ́ gábátà ní èdè hébérù ọjọ́ ìpalẹ̀mọ́ fún àjọ̀dún ìrékọjá ní ọjọ́ náà ó tó nǹkan agogo méjìlá ọ̀sán pílátù sọ fún àwọn júù pé ọba yín nìyí ṣùgbọ́n àwọn júù kígbe pé màmá ìgbélébù mú kúrò mú kúrò màmá ìgbélébù mú kúrò. Pílátù sọ fún wọn pé kí nǹkan ọba yín má àgbélébù. àwọn olórí àlùfáà dá a lóhùn pé. akọ̀wé ọba lẹ́yìn késàrí. Pílátù bá fa Jésù fún wọn láti kàn mọ́ àgbélébù. wọ́n bá gba Jésù lọ́wọ́ Pílátù ó ru àgbélébù rẹ̀ jáde lọ sí ibi kan tí ó ń jẹ́ ibi agbárí tí wọ́n ń pè ní gọ́gọ́tà ní èdè hébérù níbẹ̀ ni wọ́n ti kàn án mọ́ àgbélébù òun àti àwọn méjì kan ọ̀kan ní ẹ̀gbẹ́ ọ̀tún ọ̀kan ní ẹ̀gbẹ́ òsì jésù wá wà láàrin pílátù kọ àkọlé kan ó fi sórí àgbélébù ohun tí ó kọ sórí rẹ̀ ni pé jésù ará násárẹ́tì ọba àwọn júù púpọ̀ nínú àwọn júù ni ó ka àkọlé náà ní èdè Hébérù àti ti Látìnì àti ti Gíríkì àwọn olórí àlùfáà àwọn júù sọ fún Pílátù pé. má ṣe kọ pé ọba àwọn júù ṣùgbọ́n kọ ọ́ báyìí ó ní èmi ni ọba àwọn júù. ṣùgbọ́n Pílátù dá wọn lóhùn pé. ohun tí mo ti kọ mo ti kọ náà. nígbà tí wọ́n kan Jésù mọ́ àgbélébù àwọn ọmọ ogun pín àwọn aṣọ rẹ̀ sí ọ̀nà mẹ́rin wọ́n mú un ní ọ̀kọ̀ọ̀kan ó wá tún ku àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ àwọ̀tẹ́lẹ̀ yìí kò ní ojú ìran híhun ni wọ́n hun láti òkè dé ilẹ̀ wọ́n bá ara wọn sọ pé. ẹ má jẹ́ kí a ya gègé ni kí ẹ jẹ́ kí a ṣẹ́ láti mọ ti ẹni tí yóò jẹ́. èyí rí bẹ́ẹ̀ kí ìwé mímọ́ lè ṣẹ tí ó wí pé. wọ́n pín aṣọ mi láàrin ara wọn wọ́n ṣẹ́ gègé lórí ẹ̀wù mi. bẹ́ẹ̀ gan-an ni àwọn ọmọ ogun sì ṣe ìyá jésù àti arábìnrin ìyá rẹ̀ àti maria aya kílópàsì àti maria magdalene dúró lẹ́bàá àgbélébù jésù nígbà tí jésù rí ìyá rẹ̀ àti ọmọ ẹ̀yìn tí ó fẹ́ràn tí wọ́n dúró ó wí fún ìyá rẹ̀ pé obìnrin wo ọmọ rẹ ó bá sọ fún ọmọ ẹ̀yìn náà pé wo ìyá rẹ láti ìgbà náà ni ọmọ ẹ̀yìn náà ti mú ìyá jésù lọ sílé ara rẹ̀ lẹ́yìn èyí nígbà tí jésù mọ̀ pé ohun gbogbo ti parí kí ìwé mímọ́ lè ṣẹ ó ní òun gbẹ́ngbẹ́mí àwo ọtí kan wà níbẹ̀ wọ́n bá fi kinní kan bíi kàìnkàìn bọ inú ọtí náà wọ́n fi sórí ọ̀pá gígùn kan wọ́n nà án sí i lẹ́nu lẹ́yìn tí jésù ti gba ọtí náà tán ó wí pé ó ti parí lẹ́yìn náà ó tẹríba ó bá dákẹ́ nítorí ọjọ́ náà jẹ́ ìpalẹ̀mọ́ àjọ̀dún ìrékọjá kí òkú má bàa wà lórí àgbélébù ní ọjọ́ ìsinmi àwọn Júù bẹ Pílátù pé kí ó jẹ́ kí wọ́n dá àwọn tí wọ́n kàn mọ́ àgbélébù ní ojúgun kí wọ́n gbé wọn kúrò lóde àgbélébù nítorí pé ọjọ́ ìsinmi pàtàkì ni ọjọ́ ìsinmi náà àwọn ọmọ ogun bá lọ wọ́n dá ìkíní kejì àwọn tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú jésù lójúgun ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n rí i pé ó ti kú nítorí náà wọn kò dá a lójúgun ṣùgbọ́n ọmọ ogun kan fi ọ̀kọ̀ gún un lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ àti omi bá tú jáde ẹni tí ọ̀rọ̀ yìí ṣe ojú rẹ̀ ni ó jẹ́rìí òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ó mọ̀ pé òtítọ́ ni òun sọ. So kí ẹ̀yin lè gbàgbọ́ gbogbo èyí rí bẹ́ẹ̀ kí ìwé mímọ́ lè ṣẹ tí ó wí pé. kò sí egungun rẹ̀ kan tí wọ́n ṣẹ́. ìwé mímọ́ tún wí níbòmíràn pé. wọn yóò wo ẹni tí wọ́n fi ọ̀kọ̀ gún. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí Jósẹ́fù ará Arimatia bẹ Pílátù pé kí ó jẹ́ kí òun gbé òkú Jésù lọ Jósẹ́fù yìí jẹ́ ọmọ ẹ̀yìn Jésù tí ó farapamọ́ nítorí ó bẹ̀rù àwọn Júù pílátù bá fún un ní àṣẹ láti gbé òkú jésù ó bá lọ gbé e nikodemu tí ó fòrúgbojú lọ sọ́dọ̀ jésù nígbà kan rí mú àdàlú òróró olóòórùn dídùn olówó iyebíye oríṣìí méjì wá wíwúwo rẹ̀ tó ọgbọ̀n kìlógíráàmù wọ́n fi òróró yìí tọ́jú òkú jésù wọ́n bá wé e ní aṣọ ọ̀gbọ̀ gẹ́gẹ́ bí àṣà ìsìnkú àwọn júù ọgbà kan wà níbi tí wọ́n ti kan Jésù mọ́ àgbélébù ibojì titun kan wà nínú ọgbà náà wọn kò ì tí ì sin òkú kankan sínú rẹ̀ rí wọ́n tẹ́ òkú Jésù síbẹ̀ nítorí ọjọ́ ìpalẹ̀mọ́ àwọn Júù ni àti pé ibojì náà súnmọ́ tòsí. Jòhánù orí ogún ní kùtùkùtù ọjọ́ kìíní ọ̀sẹ̀ kí ilẹ̀ tó mọ́ maria magdalene lọ sí ibojì náà ó rí i pé wọ́n ti yí òkúta kúrò lẹ́nu rẹ̀ ó bá sáré lọ sọ́dọ̀ simoni pétérù àti ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn ó sọ fún wọn pé. wọ́n ti gbé olúwa kúrò nínú ibojì a kò sì mọ ibi tí wọ́n tẹ́ ẹ sí. pétérù àti ọmọ ẹ̀yìn náà bá jáde wọ́n lọ sí ibojì náà àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí sáré ṣùgbọ́n ọmọ ẹ̀yìn kejì ya pétérù sílẹ̀. Si òun ni ó kọ́ dé ibojì ó bẹ̀rẹ̀ ó yọjú wo inú ibojì ó rí aṣọ ọ̀gbọ̀ tí ó wà nílẹ̀ ṣùgbọ́n kò wọ inú ibojì nígbà tí símọ́nì pétérù tí ó tẹ̀lé e dé ó wọ inú ibojì lọ tààrà ó rí aṣọ ọ̀gbọ̀ nílẹ̀ ó rí aṣọ tí wọ́n fi wé orí òkú lọ́tọ̀ kò sí lára aṣọ ọ̀gbọ̀ ó dá wà níbìkan ní wíwé ọmọ ẹ̀yìn kejì tí ó kọ́kọ́ dé ẹnu bojì náà bá wọ inú bojì òun náà rí i ó wá gbàgbọ́ nítorí ohun tí ìwé mímọ́ wí kò tí ì yé wọn pé dandan ni kí ó jí dìde nínú òkú àwọn ọmọ ẹ̀yìn bá tún padà lọ sí ilé wọn ṣùgbọ́n Màríà dúró lóde lẹ́bàá ibojì ó ń sunkún bí ó ti ń sunkún ó bẹ̀rẹ̀ ó yọjú wo inú ibojì ó bá rí àwọn áńgẹ́lì méjì tí wọ́n wọ aṣọ funfun ọ̀kan jókòó níbi orí èkejì jókòó níbi ẹsẹ̀ ibi tí wọ́n tẹ́ òkú Jésù sí wọ́n bi í pé. obìnrin kí ló dé tí ò ń sọkún. ó dá wọn lóhùn pé. wọ́n ti gbé olúwa mi lọ n kò mọ ibi tí wọ́n tẹ́ ẹ sí. bí ó ti sọ báyìí tán ó bojú wẹ̀yìn ó bá rí Jésù tí ó dúró ṣùgbọ́n kò mọ̀ pé òun ni Jésù bi í pé. obìnrin kíní dé tí ò ń sunkún ta ni ò ń wá. Màríà ṣe bí olùṣọ́gbà ni ó sọ fún un pé. alàgbà bí o bá ti gbé e lọ sọ ibi tí o tẹ́ ẹ sí fún mi kí n lè lọ gbé e. Jésù bá pè é lórúkọ ó ní. Màríà. Màríà bá yí padà sí i ó pè é ní èdè Hébérù pé. Rábọ́nì. ìtumọ̀ èyí ni olùkọ́ni jésù bá sọ fún un pé mú ọwọ́ kúrò lára mi nítorí n kò tí gòkè tọ̀ bàbá mi lọ ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi kí o sọ fún wọn pé mo ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín ọlọ́run mi àti ọlọ́run yín. maria magdalene bá lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé. mo ti rí olúwa. ó bá sọ ohun tí jésù sọ fún un fún wọn. nígbà tí ó di alẹ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ níbi tí àwọn ọmọ ẹ̀yìn wà tí wọ́n ti ilẹ̀kùn mọ́rí nítorí wọ́n bẹ̀rù àwọn júù jésù dé ó dúró láàrin wọn ó kí wọn pé àlàáfíà fún yín nígbà tí ó ti sọ báyìí tán ó fi ọwọ́ rẹ̀ àti ẹ̀gbẹ́ rẹ̀ hàn wọ́n ó tún kí wọn pé àlàáfíà fún yín gẹ́gẹ́ bí baba ti rán mi níṣẹ́ bẹ́ẹ̀ ni mo rán yín. lẹ́yìn tí ó sọ bẹ́ẹ̀ tán ó mí sí wọn ó bá wí fún wọn pé. ẹ gba ẹ̀mí mímọ́ àwọn ẹni tí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run dáríjì wọn àwọn ẹni tí ẹ kò bá dárí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run kò dáríjì wọn. ṣùgbọ́n tọ́másì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá tí wọ́n ń pè ní dídímù èyí ni ìbejì kò sí láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nígbà tí jésù farahàn wọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù sọ fún un pé àwa ti rí olúwa. ṣùgbọ́n ó sọ fún wọn pé. bí n kò bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀ kí n fi ìka mi kan ibi tí àpá ìṣó wọn ní wà kí n fi ọwọ́ mi kan ẹ̀gbẹ́ rẹ̀ n kò ní gbàgbọ́. lẹ́yìn ọjọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn tún wà nínú ilé tómásì náà wà láàrin wọn ilẹ̀kùn wà ní títì bẹ́ẹ̀ ni jésù bá tún dé ó dúró láàrin wọn ó ní àlàáfíà fún yín ó wá wí fún tọ́másì pé mú ìka rẹ wá wo ọwọ́ mi mú ọwọ́ rẹ wá kí o fi kan ẹ̀gbẹ́ mi má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n gbàgbọ́ tọ́másì dá a lóhùn pé. olúwa mi àti ọlọ́run mi. jésù wí fún un pé o wá gbàgbọ́ nítorí o rí mi àwọn tí ó gbàgbọ́ láì rí mi ṣe oríire ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti iṣẹ́ abàmì mìíràn ni Jésù ṣe lójú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n a kọ ìwọ̀nyí kí ẹ lè gbàgbọ́ pé Jésù ni Mèsáyà ọmọ Ọlọ́run àti pé tí ẹ bá gbàgbọ́ kí ẹ lè ní ìyè ní orúkọ rẹ̀. Jòhánù orí kọkànlélógún lẹ́yìn èyí Jésù tún farahàn àwọn ọmọ ẹ̀yìn ní òkun Tìbéríàsì. Si bí ó ṣe farahàn wọ́n nìyí símọ́nì pétérù àti tọ́másì tí wọ́n ń pè ní dídímù èyí ni ìbejì àti nàtániẹ́lì ará kánà ní ilẹ̀ gálílì àti àwọn ọmọ sébédè àti àwọn méjì mìíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà ní ibì kan símọ́nì pétérù sọ fún wọn pé. mò ń lọ pa ẹja. wọ́n dá a lóhùn pé. àwa náà yóò bá ọ lọ wọ́n bá jáde lọ wọ́n wọ ọkọ̀ ojú omi ní gbogbo alẹ́ ọjọ́ náà wọn kò rí ẹja kankan pa nígbà tí ó di àfẹ̀mọ́jú jésù dúró ní èbúté ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé jésù ni jésù bi wọ́n pé. ẹ̀yin ọmọdé ǹjẹ́ ẹ ní ohunkóhun fún jíjẹ. wọ́n bá dá a lóhùn pé. rárá o. ó wí fún wọn pé. ẹ ju àwọn sí apá ọ̀tún ọkọ̀ ẹ ò rí ẹja pa wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọn kò bá lè fa àwọ̀n mọ́ nítorí ọ̀pọ̀ ẹja ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn sọ fún pétérù pé olúwa ni nígbà tí símónì pétérù gbọ́ pé olúwa ni ó wọ ẹ̀wù rẹ̀ nítorí ó ti bọ́ra sílẹ̀ fún iṣẹ́ ó bá bẹ́ sínú òkun ó ń lúwẹ̀ẹ́ lọ sébùté ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù ń bọ̀ nínú ọkọ̀ nítorí wọn kò jìnnà sí èbúté. Si wọn kò ju bí ìwọ̀n ọgọ́rùn-ún ìgbésẹ̀ lọ nígbà tí wọ́n gúnlẹ̀ wọ́n rí ẹja lórí iná iléèdú wọ́n tún rí búrẹ́dì jésù wí fún wọn pé. ẹ mú wá nínú ẹja tí ẹ ṣẹ̀ṣẹ̀ pa. nígbà náà ni símónì pétérù gòkè ó fa àwọn sí èbúté àwọn náà kún fún ẹja ńláńlá mẹ́tàléláàádọ́jọ ṣùgbọ́n bí wọ́n ti pọ̀ tó yìí àwọn náà kò ya jésù wí fún wọn pé ẹ wá jẹun kò sí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó bi í pé ta ni ọ́ wọ́n mọ̀ pé olúwa ni jésù wá ó mú búrẹ́dì ó fi fún wọn bẹ́ẹ̀ náà ni ó fún wọn ní ẹja jẹ èyí ni ó di ìgbà kẹta tí jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn àjíǹde rẹ̀ nínú òkú nígbà tí wọ́n jẹun tán jésù bi simoni pétérù pé símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi ju àwọn wọ̀nyí lọ? pétérù dáhùn pé bẹ́ẹ̀ ni olúwa ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. jésù tún bi í lẹ́ẹ̀kejì pé símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi? ó tún dá a lóhùn pé bẹ́ẹ̀ ni olúwa ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé máa tọ́jú àwọn àgùntàn mi. jésù tún bi í ní ẹ̀kẹta pé simoni ọmọ johanu ǹjẹ́ o fẹ́ràn mi. ó dùn pétérù nítorí jésù bi í ní ẹ̀kẹta pé ǹjẹ́ o fẹ́ràn mi. ó wá sọ fún jésù pé olúwa ó mọ ohun gbogbo ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù sọ fún un pé máa bọ́ àwọn àgùntàn mi mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé nígbà tí o wà ní ọ̀dọ́ ò ń di ara rẹ ní àmùrè gírí ò ń lọ sí ibi tí ó bá fẹ́ ṣùgbọ́n nígbà tí ó bá di arúgbó ìwọ yóò na ọwọ́ rẹ ẹlòmíràn yóò wọ aṣọ fún ọ yóò fà ọ lọ sí ibi tí o kò fẹ́ lọ. jésù sọ èyí bí àkàwé irú ikú tí pétérù yóò fi yin ọlọ́run lógo nígbà tí jésù sọ báyìí tán ó wí fún un pé. máa tẹ̀lé mi. nígbà tí pétérù bojú wẹ̀yìn ó rí ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn tí ó ń tẹ̀lé e òun ni ó súnmọ́ jésù pẹ́kípẹ́kí nígbà tí wọ́n ń jẹun tí ó bi jésù pé olúwa ta ni yóò fi ọ́ lé àwọn ọ̀tá lọ́wọ́ rí nígbà tí pétérù rí i ó bi jésù pé olúwa eléyìí ń kọ́ jésù dá a lóhùn pé bí mo bá fẹ́ kí ó wà títí n ó fi dé èwo ni ó kàn án ìwọ ṣáà máa tẹ̀lé mi ní tirẹ̀ nígbà tí gbólóhùn yìí dé etí àwọn onígbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé ọmọ ẹ̀yìn náà kò ní kú ṣùgbọ́n kò sọ fún un pé kò ní kú ohun tí ó wí ni pé bí mo bá fẹ́ kí ó wà títí wọn ó fi dé èwo ni ó kàn ọ́ ọmọ ẹ̀yìn náà ni ó jẹ́rìí sí nǹkan wọ̀nyí òun ni ó kọ nǹkan wọ̀nyí a mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni Jésù ṣe bí a bá kọ wọ́n ní ọ̀kọ̀ọ̀kan mo rò pé kò ní sí ààyè tó ní gbogbo ayé tí ó gba ìwé tí a bá kọ wọ́n sí